sórin láyé ó ń lọ sí wá sẹ́yìn pàṣọ láyé ó ń lọ sí wá sẹ́yìn. ìyá ọkọ̀ ọdún ó tó ń lọ. oúnjẹ àárọ̀ àti tọ̀sán àti tálẹ́ ọlọ́run ìmọ̀ nínú kankan pọ́n nínú rẹ o ṣeun bọ́ọ̀ yìí ń tọ́jú mi ọdún mi bá ń tọ́jú rẹ. ó ń gbọ́ ọ̀rẹ́ mi. ń bọ̀ mọ́ wípé àjọjì odò bẹ́ẹ̀ nìkan ò ní àyè lásì ìjogún ọ̀rẹ́ bọ́ọ̀rẹ̀ bá gún tán ogún olè ogún olè kọ́ ọ̀rà bọ́bọ́lódì mi bá lọ ní ìsìn wọn kò gún mi kàn. ṣe jọra hàn. ọ̀ jẹ́ pọ̀nmọ́ mi. oúnjẹ oúnjẹ. àmọ́ kí n má parọ́ fún ọ o kò sí àmàlà tó dùn bíi àmàlà yà sìnàbù ní olùwà yìí o. ọ̀yanu ni ọkàn mm, ó fẹlẹ bí etí ó dùn ọjọ́. bàbá àjẹlé ìtàn nìsín á lọ̀dọ̀ mẹ́ta àárọ̀ ọ̀fẹ́ mu lé. ọ̀fẹ́ bá tèmi jẹ́ nù. mi fẹ́ pọ́ ni. Ah, ọ̀fẹ́ bá yé mi jẹ́. ẹkùn jíjẹ o. Ah. àdìhùn mi dé òní nǹkan bọ́yì àdìhùn mi dé òní nǹkan lọ́la ó ti tún kọdé tóbi lórí ẹ̀mí rú òní pa mí nínú ìlú wa. ìwọ lọ pa mi. ẹ abalajọ asanfẹsẹ kan gbà ọgbà ń bírè. àwọn ilé ọkùn. ẹ ǹlẹ́. ọya wọn náà wàá sanwó ọba àbùkà. èmi àtọ̀rẹ́ mi sẹ́ẹ̀ fẹ́ kọ̀mùtọ́lá ní àmọ́ ọkọ̀. ẹ̀kọ́ bẹ̀rẹ̀ hmm. bá mú kọ́ sẹ́ẹ̀ ọ̀tọ̀ sẹ́ wọ́n bá mú kọ́ ọ̀tọ̀ rẹ̀ jókòó ọjẹ́ <laughs> adé eh. ọkọ mi eh. torí n tó ní wá fún musa ẹni kì í ṣe wá. òde ọlọ́mọge tó wọn fẹ́ lọ. ìjọ mẹ́rin ni òde ọlọ́mọge ọ̀hún mo ní wá sáré gbowó náà kí n lè tètè gbé fún télọ̀ kó lè tètè bá ràn. ẹ kò sí wàhálà ogún mọ̀ pé náà fi ya owó jọ mo ti tọ́jú rẹ̀ lẹ́ẹ̀kó tó dé. Ah, ó kà á ya mi bẹ́ẹ̀ lọ́rẹ́ mọ́ wà. <laughs> ṣùgbọ́n bójú bá yà ju nǹkan ọmọ yẹ̀hùn níṣẹ́ ìdábọ̀ ọ̀rọ̀ ti dákú sí. <laughs> Ah! mo jẹ́ ìrìn ọkọ mi ah, bẹ́ẹ̀ tí ẹ rí ọkùnrin kan bíi mẹ́wàá o fọ̀rọ̀ mi ṣe é rí ó kù mi. owó ní sọ̀rọ̀. àwọlé sọ̀rọ̀ bí wo àti ọ̀rẹ́ rẹ bá ti bọ̀ rẹ̀ mi báyìí inú mi máa ń dùn ni ó ti jẹ́ kí èmi àti ẹ̀ náà ká máa ṣe wọlé wọ̀de. ẹ ẹ ẹ kan. àwọn torí àwọn ọmọ eléyìí màá mòrógò bá máa jù lẹ́nu aṣíwí tí yóò wọ gbé lọ bugi jẹ ni. àmú ah, kọ́mọ rẹ̀ mú kọ́mọ rẹ̀. aṣọ ẹlẹ́yà lásán lásán. wo wo wo owó tó o bá wọn ah, o àyìn ìfọwọ́lá tèmi ta yín o ah, ṣe kí ló wá tó bá ń tó bá ń bú ọ̀rẹ́ mi. ẹ mọ bínú jàre bọdà ju iye èmi ò kàn nífẹ̀ẹ́ sí kọ́mọ erúkẹ́rú kọ́mọ bá ń dá wẹ̀kẹ́ ni bí bàtà ẹ̀jẹ̀ dùn yín lẹ̀ ń bá ń dẹ́wẹ̀ kẹ́ ẹ̀ sìn tẹ́ ẹ nífun tẹ́lẹ̀ tún lé egun tẹ́ tún wéne gidi bí yín. ẹ wá ní ẹni tí ò rẹ́ níbi tó yanu gbàgà tí ń pẹ́ gbẹ́ ìyá ẹ̀ lóko. ẹ wọ́n mọ̀ jẹ́ ń parọ́ fún ọ ẹrú ni bàbá o ọ̀nà ló jìn kí ni mà sí ọ̀nà ṣé bó rí bẹ́ẹ̀ mi ṣe ń tọ́jú ọ̀rẹ́ rẹ̀ a ní ọmọ ọ̀fẹ́ tó o bá ń fẹ́ nísìnyí ó sì lè tọ́jú ẹ̀dùn tèmi lọ o ẹ ẹ wo kí kí kí kí má parọ́ fún wọn náà dá lọ́mọbìnrin ó dá lọ́mọbìnrin kí ṣe pé wọn ò rí ọ o. mọ wọn ti yìn ọ gbọ ọmọ bí mo ń bọrọ lọ jẹjẹ <laughs> pọ dá lọ́mọbìnrin èso pé yìí jẹ méjì pọ lábàlàdé ẹjọ rẹ ni ọmọ la ọ ẹjọ ọmọ ọgbọ́n mu àkíní má sí ọ ẹ wo wo ọmọ ọ̀rẹ́ mi ta yín o mọ bùnmọ́ lójú mi o o ti gbọ́ ọ̀rẹ́ mi máa jọ ka ẹ lọ má sọ bọ́ máa jọ ka ẹ lọ. ọkọ mi ń mọ̀ rí ọ. ń mọ̀ rí ọ ọ sanjọ tọ́ lọ. buka sọ̀rọ̀ ilé ìlú wa buka jáde má ní ọkàn ojú kókó. o má jọ ń parọ́ tó ẹ̀ka ẹ̀ lè lọ lẹ́nu mi mọ́ o. ọ̀rọ̀ ń pọ̀ jù. ọ̀rọ̀ wọn lọ pọ̀ jù ọjà ọmọ ọlọ́run ọ̀gá ẹ̀ ọlọ́run ọ̀gá ẹ̀ ọlọ́run ọ̀gá ẹ̀. ọlọ́run ò jọ yín ọlọ́run ò jọ yín ọlọ́run ò jọ yín kí ló dé èmi ló ń kí ló ń ṣe lórí gọ̀jọ́ ọ̀ sùn èmi ló dé. ìyá mi mò ń bóṣùpá ní gbólóhùn ni. ò ń bóṣùpá ní gbólóhùn bíbó o. yáàmì bó lọ̀rọ̀ tèmi ṣe rí báyìí ó sàbí kí ṣe gbókun ẹsẹ̀ ògùngùn tó kí mọ́ níbi yóò ti sàn á káṣẹ ìgbàwé ìyá mi ti kú láti kékeré ṣé mi ètí ní bàbá ni báwọn wọlé ọ̀bàtà ní mọ́dò sàn èmi àlòdé yìí mi ìrọ́lá bàbá mú yangàn láàrin àwùjọ. ọmọ olómọ apẹ̀ràn ọmọ alára agogo péwúrẹ́ sọnù ló pín ẹbọ mú lọ mí nítorí pé bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran ọkọ mi gbogbo ìtọ́rọ wọn tòrò nígbà tí wọ́n wá ronú tàn ké kí ló fẹ́ fi tèmi sí tèmi tí ń bá ronú wọ nílùú ẹ̀ ń dá lé ni n ò sì lẹ́nìkan tójú ọ lọ dákun bàbá mi já wọlé já wọlé kárí sùn ǹdẹ́ káàkiri mọ́ kémi náà mọ̀ sunkún ni kéèké mọ̀ sunkún ni wọ́n mọ̀ sí rí nínú mi lè dùn. tí mo sọ fún yín yẹn ni mo fẹ́ wá gbà. owó. yeah. oh ok. èlò ló gbé. Um, just six hundred k. èlò. six hundred k only. ah ló wá fi just sí mo ti sọ fún ẹ yìí máa fi just sáwọn owó ńláńlá owó ńláńlá bẹ́ẹ̀ yẹn. ah ah. ó dájú. inú kí ló yẹ ẹ fẹ́ fi ṣe dáàdi kí ló tẹ wà láòsì báyìí ẹ ti loud jù kí ló ṣẹlẹ̀. èmi. ah, ah. dáàdi torí six hundred k lẹ ṣe pariwo tó tó yẹn ẹ tún wá ń question mi lórí owó tí mo fẹ́ lò ṣé ẹ mọ̀ pé rẹ́ẹ̀tì yìí ni láti máa tọ́jú wa ni kí ló tẹ wá sọ six hundred k di bàbàrà báyìí. ah dáàdi ẹ má mà ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa o ah kí ló dé. ah. ṣé ẹ̀ṣẹ̀ ni mo ṣe báyìí wọ lọ́hùn pé mo rán ìwọ àtẹ̀gbọ́n ẹ lọ school nílùú òyìnbó owó tọ́lọ́run bless wa pẹ̀lú ẹ lọ school bẹ́ẹ̀ ẹ lọ primary ẹ lọ secondary ẹ tún lọ yunifásitì gbogbo gbogbo ń tẹ́ mo fọwọ́ wúrà ni kẹ máa disrespect mi báyìí. mi ò disrespect yín dáàdi mi root yín náà ṣé mo root yín ni ah, ah. dáàdi ṣe máa fún mi àbẹ́ẹ̀ fún mi because mi mi mi eh, mi ọ̀n sáà gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí náà ẹ ẹ máa fún yàn nìkan ẹ máa kọ́kọ́ máa jẹ́ kí yàn máa ṣe job torí pé yàn fẹ́ gbowó lọ́wọ́ yẹn máa bẹ̀rẹ̀ question and answer lọ́wọ́ yàn kí ló dé ṣé máa fún mi àbẹ́ẹ̀ fún mi ò ráyè gbogbo eh, trash tẹ̀ ń ṣe yìí o. ok ah. ok ok máa transfer kankan fún ẹ. mi ò fẹ́ kankan i want six hundred k. báwo ni o lè rí six hundred. ah dájú ẹ máa fún mi ní o. mo ní o lè rí six hundred k. Ah. ìwọ náà lọ ṣiṣẹ́ owó gbà náà àbí kí ni gbogbo rubbish yẹn a lè máa ní six hundred just six hundred k just one million ṣé just ni. daddy it's not fair now. my friend lọ ṣiṣẹ́ owó wọ́n náà lọ ṣiṣẹ́ owó má dà mí láàmú. Eh, eh, èmi ò understand ọkọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí now that is not fair now. Ah, eh, kẹ̀kẹ́ fúnyàn lówó ẹ̀ fúnyàn lówó èèyàn máa béèrè owó lọ́wọ́ yín every time ẹ̀ ní fúnyàn kí ni gbogbo eléyìí náà kí ló dé kí ló fa ariwo tó ń pa kí ló tó ń pariwo tó tó ìwọ pẹ̀lú ta ni. ẹbọkọ yìí sọ̀rọ̀ wọn sì máa ń complain jù. Ah, ah, mo béèrè owó lọ́wọ́ wọn fún mi kọ́ lọ síta kọ́ lọ wọn àwọn dádì ọ̀rẹ́ mi àwọn ọmọ mi wọn bó ṣe máa spoil àwọn ọmọ wọn tó ṣe máa ń respect àwọn ọmọ dádì ò kí respect ní náà. àwọn dádì ọ̀rẹ́ ẹ tó ń sọ àti mọ́mì wọn amrọ̀bà ni wọn. wọn ń ṣe amrọ̀bà mọ́mì. they should think about investing in other businesses not pé kọ́ máa squander owó kákàkiri jọ let me hear you oní bàbá àwọn ọ̀rẹ́ ẹ̀ fún wọn four million over worth Ah, ah. ṣé wọ́n drill epo ni àbí ṣé wọ́n àbọ̀n ṣe money laundry. àní mú mi bọ́ ṣe kọ́ tí wọ́n nìyẹn kí ló tẹ̀mí ò ṣe lè kọ́rù nǹkan bẹ́ẹ̀ kí dáàdi máa fún mi four million monthly ṣé mo máa disturb wọn ni. bọ́jọ́ nítorí ọlọ́run ṣé kò ń ṣe last week níbi lo igba four hundred thousand lọ́wọ́ ọkùnrin. four hundred thousand tó fẹ́ pa mí lọ́kọ ni. ṣoṣo jẹ́ four million ni ah. jọ ọkọ mi èlò lóbìnrin lọ́wọ́ dáadé ẹ. just six hundred k ni na mo fẹ́ manage ẹ ni mo help wọn mo fẹ́ manage six hundred k péré. àyíṣẹ́ sori olójú kòkòrò ni ẹ sori just six hundred k tó ń sọ yìí that is what triggers your father's anger kó máa sọ fún every time pé just just wọ́n fún ẹ thirty million no just wọ́n fún ẹ seven hundred million just it's not right it doesn't impress the person giving it ṣó ti yẹ anyway máa bá sọ̀rọ̀ o a lè bá mi fún ẹ ní five hundred thousand wọ́n náà manage ẹ̀ wíìkì ṣó mo gbé àpá ẹ bó ṣe rí yẹn tó bá jẹ́ pé òkè ń dárúkọ just ó lè fún ẹ two million in a week or two weeks you know it but this your just attitude i don't know where you get it from èmi kọ́ ni mo bàá jẹ́ o mi ì dẹ̀wọ́ bí tó ti rí gbogbo orúwà tó wà lọ́wọ́ ẹ̀. mọ́mí i don't want five hundred k i want six hundred. ẹ̀yin kọ́ ni ẹ̀yin náà pọ̀lẹ́ bàyàn jẹ́ ni please i'm out i'm tired please ha kí ló ṣẹlẹ̀ gangan náà lórí six hundred. èmi lèmi bẹ́ẹ̀ jẹ́ torí pé mò ń kẹ́yìn pé kẹ́ má bọ́ síta kẹ́ má di street children can you just imagine. Mami. Mami. Ẹ kúlẹ̀. Káàbọ̀ ọkọ mi, Adékúnlé. Ah, Mami, mo ò tiẹ̀ mọ̀ pé ẹ máa tètè dé báyìí. Ṣé ó yìí ń gbóná ṣá? Ah, ó ń gbóná ọkọ mi. Mo ti mọ̀ pé ó ti bá ń pògì náà lẹ̀. Bí mo ṣe dé mo bá ń bí, bẹ́ẹ̀ mo gbé tí mo fẹ́ mọ̀ mú yóò ṣe ọkọ mi. Káàbọ̀. Ó yẹ kí n fi aṣọ òkè aṣọ yẹn fi wé. Ó ṣe ọkọ mi, ó ṣe gbóná. Ẹ <laughs> eh, Mami, ibi tẹ́ lọ lé nìyí báwo ni? Ṣé ẹ rówó náà gbà? Hmm. Dékúnlé tó o bá rí wàhálà tí mo ṣe lénìí ó kàánú mi ìrówó kankan gba gbogbo àwọn tí mo lọ bá pátápátá ó kálukú kan pariwo kòsówó kòsówó ni àti ẹ̀wà dẹ́ni tó ní yàtọ̀ sẹ́ni tí ò ní àti ẹ̀wà dá wọn kódà ìyá Túndé tí mo lọ bá kàn yìí ńṣe ló sì ń bi mí pé tí ata sì ń ta lẹ́nu wọn torí pé ó tójọ́ mẹ́ta táwọn ti di ata kányìn àbí kí la wá fẹ́ ṣe ó kú pé mo gbìyànjú ọkọ mi. mami léyìí tó já sí wípé ẹ̀rọ owó kankan gbà. Ah ọlọ́run ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi ṣe jẹ́ pé gbogbo ìgbà lórí máa takò ní tó bá ti dọ̀rọ̀ iléèwé mi báyìí lọ ọlọ ìgbà kẹta rèé màmí ìgbà kẹta rèé ìgbà kẹta rèé tí àìrówó sọ máa yọ mí kúrò láàrin ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ dá ò bá kàwé yóò ṣẹ̀rù ẹgbẹ́ ni màmí ṣé mò ní ṣẹ̀rù ẹgbẹ́ báyìí. ọkọ mi òkùnkùn ní ṣẹ̀rù ẹgbẹ́ rẹ. màmí ó ti ń jọ bẹ́ẹ̀ ó ti ń jọ bẹ́ẹ̀. ọkọ mi ọmọ tá a bí tá a fẹ́ jọ òkú èkókó àsìkò tiẹ̀ ní èyí tá a sì bí tàbí màlúkọ àsìkò díẹ̀ náà ni màmí bẹyẹ máa sọ lójoojúmọ́ ni ó ti di àtẹ̀mù yìí màmí ó ti sú mi. ó sàrí pé mo gbìyànjú àsìtọ́lọ́hún ọba wa tó fún mi ẹ̀gbọ́n rẹ tó ka yunifásitì ó ní orí sẹ́yìn ká ló ti rí sẹ́ni ṣèbájọ pawọ́pọ̀ tájọ fi ràn lọ léwu àbí ìgbìyànjú ni àbí àdàgbé àdàsọ́ ẹrù èèyàn méjì tó wá di tèmi nìkan ṣoṣo mi wá ní ojú ní. <laughs> Mami, ẹ má sunkún mọ́ lọ́sùnkún mọ́ bàbá mi ò dá mi ò kàwé mọ́ mi ò kàwé mọ́ màá lọ wáṣẹ́ màá lọ wáṣẹ́. màá lọ wáṣẹ́ wà ní kàwé mọ́. má wò ó rí ẹ má kàwé lẹ́tà ẹ jẹ́ lọ wáṣẹ́ bàbá mi ẹ jẹ́ lọ wáṣẹ́ ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ bàbá mi ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ bàbá mi. orí orí wo ni mo wá gbé wá sáyé báyìí ṣé wá jẹ́ ń pé nígbà tí àkàrà dé ẹnu akáyín mi ló wá di egun ọlọ́run kí ló dé tó fún mi ní ọpọlọ ìwé nígbà tó mọ̀ pé kò ní wúlò fún mi àbí ìwé náà tí mo wá rí kà náà wá dà mí. iṣẹ́ ilé ló tún ti bọ́ mọ́ mi lọ́wọ́ báyìí torí pé àrówó san ọlọ́run orí mi ẹlẹ́dàá mi ṣàánú fún wa ẹ́ àbí sísítà mi tí gbogbo wa tún gbọ́kànlé tá a ti fi pé tán bá ti graduate àwọn náà máa bẹ̀rẹ̀ sí ní máa tọ́jú wa àwọn náà náà tó wà níṣẹ́ báyìí ṣebí téèyàn bá tẹ̀ níṣẹ́ ṣe bó tẹ̀ máa jà rẹ̀ sísá mi ò jára wọn rárá wọn ò jára wọn rárá ah! ṣé bọ́mọ táyé bá bí láyé ń pọ̀n eh? ah! kálé mi lọ́lọ́run lọ dá lóbìnrin ni Dékúnlé Dékúnlé ah mo mọ ara tí mo máa dá tí máa fi máa mówó wá sínú ilé yìí ẹ gbọ́ náà àbí sista mi ò mọ nǹkan tí ó yẹ káwọn ṣe ni. àbí kí n sí wọn ní gbẹ́rẹ́ pàkọ́ hmm. mo ti mọ̀ nǹkan tí màá ṣe máa sọ̀rọ̀ gbọ́ orí wọn tílẹ̀ bá ti mọ́ ni. sista mi sista t sista t sista t ah. mo lọ́ wá ń gbà báyìí sista ah, ìyá Jamiu ẹ jọ ń bọ̀ ní sítá mi wá oh okay sista mi ẹ tún ronú kọ́ yẹn ẹ wọ́n tẹ̀wọ̀n yín kẹrin wọ́n yín kẹ máa ronú ẹ jẹ́ rí lọ́wọ́ tàwa yìí ọ̀rọ̀ wà o ọ̀rọ̀ wà o ọ̀rọ̀ tí mo lè bá yín sọ yìí ọ̀rọ̀ tó ká mi lára gan ni kò dẹ̀ ń ṣe nǹkan tí mo tẹ̀lé dá táìmì sí báyìí sista mi ṣe mọ̀ pé ẹ̀yin gangan lè fi àjẹ wa lóde. ẹ̀yin ni tí mọ̀lẹ́bí kan tí wọ́n bá ní irú yín yìí kan láàrin wọn wàláì wọn lè tó ṣe mọ́ sísá mi ṣe kí n wò ẹ fine sísá mi yẹn fine kí ló wàá dé mo tẹ̀ máa ń wo ohun gbogbo àpé ká ní ọlọ́run tiẹ̀ dá mi lóbìnrin mi kẹ́ni ọlọ́run dá mi lóbìnrin ni. Ah! sísá mi ìyá tó jẹ màámi yìí ò ní máa jẹ wọn. Eh, kí ni nǹkan tó ń ṣàlàyé fún mi iṣẹ́ kan wà tí mo ṣe ni wọ́n náà dé mọ̀ pé every time I go around to submit my CV report. then stop going around àǹtí mi ẹ gbàgbé pa CV ẹ gbàgbé pa CV ìgbà wo lẹ fẹ́ submit the CV dà àwọn iṣẹ́ kan wà tó yẹ pé ọlọ́run fi àlùbáríkà sí láì ṣe pa àgbẹ̀ palí kiri láì ṣe pa north style láì ṣe pa g àṣe nine to eight or whatever àǹtí mi gbogbo nǹkan tí ẹ nídìí láti fi ṣeṣẹ́ ọlọ́run ti pèsè sí yín lára ọjọ́ iwájú yín ọlọ́run bá yín ṣe ó dára ẹ̀yin ọlá yín náà òun náà bad sister mi ẹ fine ẹ fine kí lè tún wá kiri tẹ́ bá ti sán padà mọ́jú tẹ́ ti tú òòyì tẹ́ ti tú kúrò láyà tẹ́ ti wọ aṣọ gidi tẹ́tí wá hills tẹ́ẹ̀bà ní máa bá yín yá mo mọ̀ ọgbẹ́ ní máa bá yín yá tẹ́tí kan mẹ́sẹ̀ tẹ́ bá kọ́ sí gbòòrò ọlọ́run agbólóríire kan wá agbólóríire kan wá a sọ pé a ah, tó fún mi mo fẹ́ bẹ́ẹ̀ gbọ́ bùkátà ẹ̀ tó bá dé bá yín gbọ́ bùkátà yìí ṣé tiwa náà ti bíyà ni ṣé màmí ò ní gbádùn ni ènìyàn fi ajámiulẹ̀ ṣé wọ́n láyé tí wọ́n ní ṣé wọ́n láyé tí wọ́n ní wọ́n ní nǹkan tó ń da àdìgbà àwọn lọ́wọ́ wọn máa yẹn ń sìn ìgbà wọn láfẹ́ sọ gbadẹ́ fi wọ́n lẹ́ fi wọ́lẹ̀ kí ló dé ẹnu ọ̀dẹ̀ ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ pé owó tó yẹ kó fi rú àtẹ̀mí àtẹ̀yìn lọ síléèwé náà dà sórí ẹ̀yìn nìkan wọ́n ti sọ pé ló fún mi ló máa sọjọ́ sísá mi ẹ wọ ọkọ àti òun ló lọ ẹ ọ̀kadà ló gbé ẹ lè lé bá ẹ lè lé bá ọjọ́ mélòó ló kù tí màmí máa lò láàyè pẹ̀lú gbogbo ìlérí tẹ̀yìn náà ti ṣe fún wọn pé ẹ máa mẹ́sọ̀ pé mo fọ́ọ̀dà education mi aṣọ mò ń yà wọ̀ ni kò sí nǹkan tí mo bá ṣe ṣe máa wá báyìí ni owó tí mo ń gbà lọ́wọ́ yìí sí ẹ̀ ní kọ̀ọ̀kan mọ́ kò sí ìjọ̀wọ́ lè fẹ́ sàn jọ báyìí kọ̀ọ̀kan ìjọ̀wọ́ ni màmí máa gbádùn yìí ìjọ̀wọ́ láyé mi máa dà ẹ wo sísá mi sísá mi ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ wa ẹ bọ́ síta ẹ bọ́ síta kẹ lọ pọ̀wọ́ wálé màmí ò gbọ́dọ̀ kú báyìí o màmí ò gbọ́dọ̀ kú báyìí o àti ìṣẹ́ gbọ́gbọ́ ilẹ̀ fìyà jẹ wá ẹ̀yin lẹ̀ fìyà jẹ wá o ẹ̀yin lẹ̀ fìyà jẹ wá o ẹ̀yin lẹ̀ fìyà jẹ wá ẹ̀yin lẹ̀ fìyà jẹ wá ẹlẹ́dàá ọ̀rọ̀ màá fìyà jẹ yín padà lórí gbogbo ògbó táwọn mi wá ní náà ti náà ti fẹ́ mi rẹ́ẹ̀dì rọ lọ sùn ẹ wo òun ló bọ̀mọ̀ jẹ́ o sísá mi ẹ mú àkànṣe o ẹ mú àkànṣe sọ̀rọ̀ wa o ẹ mú àkànṣe sọ̀rọ̀ wa. àti wọ́n ṣe wá ṣe àrìṣe kí ni mo fẹ́ ṣe ọlọ́run ó jẹ́ gbàgbé mi á ó ti ń sùn. Ah. ó ti sùn ó ti sùn mí. Ah. àbí ṣé ìgbésí ayé gidi wà lélẹ́yìí orí yóò dá yóò dá náà láti wà látijọ́ ẹ̀. Dang dang, dang dang, dang, dang, dẹ̀ǹdẹ̀ǹ dẹ̀ǹdẹ̀ǹdẹ̀ǹ dẹ̀ǹdẹ̀ǹ dẹ̀ǹdẹ̀ǹdẹ̀ǹ alákìsà tó ń jó lóru púpẹ́ bóyá ilẹ̀ á mọ́ lọ́la alákìsà tó ń jó lóru púpẹ́ bóyá ilẹ̀ á mọ́ lọ́la. wá bí mo ti rí ọ orí ẹ pẹtẹ kí n adégínlọ́rùn tó fi ṣẹlẹ̀ yà. ọ̀rẹ́ mi àwẹ̀lé mi lóde. ọba wa alẹ rẹ ni. Ah! ọlọ́run ò jẹyìn àbí ọlọ́run ò jọwọ́ àbí kíná ti ń pè. Mm. Ah, ah, èmi ló rù í igi mọ̀rẹ́ èmi rò pé o lè rugi èmi rò pé o ru àbí fàdákà àbí wúrà àbóyin aláyé bàjẹ́ wọ́n àyìn kí ló ṣe tó ń tí ń fojú balẹ̀ báyìí eh, wọ́n àyìn nǹkan rèé mẹ́rin rú ẹ̀ rí orí ẹ pẹ́ tẹ́ kí n. aláyé bàjẹ́. ìjọ́kíjọ́ tó bá náà fojú wèrè rẹ wò mí. àbí tí ó tiẹ̀ sọ pé ó wà á rí mi lójú ọ̀nà àbí tó tiẹ̀ wá sọ pé èmi àjíwọ̀n ó wá pàdé mi lójú ọ̀nà ó wá ní ìfẹ́ sórí bá kọ̀ fún ọ látòkè ó ní mọ̀bí tá a ẹ̀ kù sí mm. aláyé bàjẹ́ olóṣì aláyé pòṣè ò báyẹ̀ ṣe rí ìtì ẹ̀ mọ̀ nǹkan náà yìí mọ̀ nǹkan náà yìí rí lórí ìdúró ah! wọ́n tó dàbí tó bá jẹun tó lábàtà tó ń fọwọ́ nù ọ́ lára ẹ̀ yóò ṣẹlẹ́yà yóò ṣẹ̀sìn hmm. yóò ṣe tọ̀run yóò ṣe táyé olórí olórí kò fò kò fò kò fò orí wa dara da. bó rí ni ọ̀rẹ́ mi àwẹ̀ ní irú kínní irú kínní à nǹkan mọ̀ ti ṣe mí lábúlé yìí o nǹkan mọ̀ ti ṣe mí o kò kí ìyá mi àti bàá mi bú mi sábúlé yìí o hmm. irú kínní irú ẹjọ́ rẹ̀ kọ́ ẹjọ́ rẹ̀ kọ́. kí ló sọmọ yìí àbí wọ́n ti tún dánú bí ọmọ yìí ìkọ̀kọ̀ ti tún ṣẹlẹ̀ ọlọ́run ò jọ yín ọlọ́run òjọ yín ọkọ mi ajadi ikọ́ ajadi ọmọ ológun apẹ̀rán. Dad, I don't mean to be rude to you this time around but you were fond of that selfish interest in the coleman protect and it's unfair. I'm no longer a kid, so you need to consider me sometimes when I'm making my decision. Just listen to me for, for the first time. I've always been doing everything you ask me to do, but this time around, I am telling you I'm not doing what you want. Uh, Anderson. Yes, sir. Show Tamano me. Enough for sir. Is there enough? Yeah, more than enough, sir. For the day. Gbogbo táwọn náà lè ní wọn àgbà. Okay. Um, lọ́dún dèmi nu mọ́tò. Yeah. orí pọ́pọ́lọ ẹ ti what is wrong with you. ṣé ẹ ṣe wáyé ẹ ṣe wáyé ọlọ́lọ́mọ tí ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ nù yín o ẹ̀yin olójú dúdú yóò sì yẹ kí n bù yín àmọ́ ọlọ́lọ́mọ tán ẹ̀gbẹ́ jẹ tẹ ẹ máa lọ sórí rẹ tó lù rẹ bá sùn tí bá fi yín lálà ah, ẹ wo bẹ́ẹ̀ ṣe léra yín ẹ bẹ̀rẹ̀ láti hold holder holders hold ah, Hold, holder holders ẹ wá wá ẹ̀ tí bá ní kí n sọ̀rọ̀ sí yín ọlọ́lọ́mọ tẹ gẹ́ ń kó lé ìsílẹ̀ yóò sùn téèyàn máa fi yín lálà yìí ọlọ́lọ́mọ tẹ ti gbé jẹ so yẹ kẹ́ ẹ máa tọrọ owó ń bí lọ́jọ́ Monday so dá tó sì jẹ́ kọjọ́ Friday ni wọ́n máa ń dáyàn lóhùn so dá. dákun ọkọ mi o mọ̀ ní dààmú ọmọ mi ní ibẹ̀ lórí ìdùbú láìsàn ó ti wá já sí toyún ilé ìwòsàn dé mo ti káàkiri káàkiri wọn ọ̀rẹ́ ni tí ó ràn mí lọ́wọ́ òun ló gbé mi dé yìí ṣàánú mi dẹ́ rí sí ìfù mi. bẹ́ẹ̀ ṣe wà yẹ́ ẹ̀mọ yọ̀ sí ti ń conscript ẹ ti dọ́gbọ́n páìlì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ ti páìlì ẹ̀kẹ́ tó débi ẹ olúwa mi àjàkálẹ̀ àrùn tòrò mọ́ gbé kúrú mọ́ gbé ẹ dákun tó lọ́hùn tálẹ̀ yín wáwá o ẹ tó ń wẹ̀yìn onírúurú rìvásì ẹ̀yìn gangan là ń bá wí tálẹ̀ ṣífù lèmi náà wá rí i ẹ dákun ìrànlọ́wọ́. ṣé ìfúlẹ̀ náà wá rí. bẹ́ẹ̀ ni bàbá. wọ́n ti wo yorùbá fíìmù tí wọ́n ti fẹ́ẹ́ ta nígbà pé gbogbo olówó inú yorùbá fíìmù sí ìfún ni kábíyèsí tọdọ tèmi ò jóye o. chairman is chairman ó dà pé kàwé bóyá dẹ́rẹ̀ àbí ìgbó ọ̀rọ̀ àlẹ́ ti gbà wá torí ẹ ní ọ̀nà tẹ́ wá jìn padà bẹ́ẹ̀ ni ọ̀la méjì lọ wọ́n fún yín lórí kẹ̀kẹ́ tó kó mi rí àwọn gbọ́n tẹ̀sán. ẹ dákun bàbá wọ́n ti ní pé tí n bá débi tí n bá ti fojú kàn wọ́n lásán báyìí wàhálà ni bá bẹ kun wọlé yín rẹ ní jáde. ikú bẹ́ẹ̀ tẹ́lá ti wá rí sàmánù ẹ̀ rẹ́ ní jáde ọyẹ mọ̀ rẹ́ <laughs> kẹ́ríkẹ́ tó wá rí sàmánù yóò tó two day two week two day lẹ́ẹ̀tọ́ orí wọn ah. ẹ mọ̀ sunkún títí tí ó fi dijọ́ yẹn subscribe yẹn fún mi lẹ́sẹ̀ wáyé ah. ẹ mọ̀ sunkún jọjọ́ ibẹ̀ orí friday ni wọ́n rà èèyàn tó máa ṣe wọ́n rà nú ẹ ti débi ẹ ti dẹ́wọ́ pẹ́. ẹ dẹ́kun o the last but not the beast ṣé family yín làwọn ni àwọn ni mọ́mí yín ni àbáwọn dáàdì. rárá sà student lèmi mo dẹ̀ fẹ́ ṣe final exam ní school ló jẹ́ kí n wá wọ́n dẹ̀ ní pé ẹni tó bá sanwó school níṣẹ́ exam tó yẹ ló jẹ́ kí n wá bá dáàdì bí wọ́n lè ràn mí lọ́wọ́ ẹjọ́ sà. ok dáàdì lẹ́yìn náà wá rí. bẹ́ẹ̀ ni sà ah! Ah! àwọn èèyàn á ah! èyí ayọ̀ sí ni yín ẹ ti kọ ẹ̀yìn àbọ̀mọ̀ bàbá ọba lọ́lọ́kọ́ gbogbo yorùbá wèrè yín fún yín ẹ lè rọ́nà náà. ìwọ ka economics wọ́n sọ fún mi bó fẹ́ ṣe theatre practitioner kí ni yẹn mi mi ṣe dáadáa ni mo rán wà tàbúrò ẹ̀ lọ sí ìlú òyìnbó kẹ́ kàwé ni oh what is wrong with you can't you think straight anymore o lè mi wá selfish mo ní kó wá ṣiṣẹ́ ní company kó take over company kó lè make owó o ń sọ fún èmi pé mo wà selfish. Dad, I don't mean to be rude to you. I went to Harvard to honor you. So you can as well keep the certificate. I don't care. Huh? Ah. Yes! Stop being selfish. I've listened to you all my life. Now, for the first time, I want to do something I really desire. You're depriving me I want to be a theatre arts practitioner. Please just allow me to do this for the first time, Dad. You can keep the certificate. I don't care. Emi, you know, sell it now. Èmi, I can keep the certificate. Ṣé mo rán ẹ lọ́ka nìyẹn? Ṣé wọ́n sọ fún ẹ pé mo ní tíátà kan bì kan? Àbí sinimá house kan tí tẹ́ ẹ Company, I want to run that. arán ọ̀hún láti make owó gidi láti fi train. Daddy, that is your company, not mine. It is your company or empire whatever you call it. Please allow me build mine. I need to build my own empire, please. ìwọ walk away from me èmi ń bá ẹ sọ̀rọ̀ ìwọ walk out on me o oh, nǹkan tó kọ́ yín lóyìnbó niye ntí mo fowó rà nìyẹn wàá dẹ̀ gba epe pelu gbogbo ìlú òyìnbó to lọ yẹn màá fi èpè màá fi bọ́ e si ìhòòhò emi ló walk out on ba mi sọ̀rọ̀ anyhow. Nincompoop. àwọn akọ tó gbóyìnbó ikọ to bí ẹyin. finally o it's about to go down down. àpá. yes sir. àwọn wo nìyẹn. ẹ dákun yọ̀dà fún yín àwọn bára tí ò ní schedule yìí ni títí tẹ̀sí mọ̀ pé ọjọ́ friday ọjọ́ jímọ̀ olóyin ni wọ́n máa ń ṣe àánú fún àwọn tó tọrọ bára ẹgbẹ́ wọn o ìpè kọ́ padà wá lọ́jọ́ jímọ̀ wọ́n bá wá lónìí ọjọ́ monday kí ló dé dé ẹ̀yin ni kọ́ máa fi gbogbo ìgbésí ayé wọn sìn lẹ́nu monday tí initiative tọ̀dọ̀ tèmi rẹ́rìn lára ẹ̀ náà ẹ̀yin wá ń ṣètọrẹ àánú bí wọ́n ṣe pé fún yín ni àtẹlẹ́yìn ọmọ oníbíje yìí náà olóhùn àtọ̀rọ̀ owó blow job ni àwọn ọmọ tó máa ń fà àwọn èèyàn lẹ́nu káàkiri. that's okay that's okay. it doesn't matter eh, it doesn't matter eh, eh, ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o kí ni kila la kí la lè ṣe fún yín. òṣìṣẹ́ ṣúdẹ̀ǹtì mi ni final year exam dẹ̀ la fẹ́ ṣe school mi ò rí owó school sanwó dẹ̀ tàbá dẹ̀ ti sanwó àníṣe exam kí ni mo ṣe wá ah, bá yín sá. ó lè exam ló fẹ́ ṣe gbogbo wọn náà kọ́ ni bíje. ẹ sá sẹ́rí lẹ́gìtì póríṣiríṣi yahoo lẹ́gìtì ni bíje náà lẹ́gìtì ni ìjọba lẹ́gìtì èyí ní ìtúndà bí ìyá mi ráyè. èrò ni owó exam. fifty five thousand six hundred. fifty five thousand. Eh, ẹsẹ bàbá mi ẹni sórí ibú ọmọ mi ni o ìgbẹ́ lórí ìdùnnú láìsàn ó ti wá já sí ti oníṣẹ́ abẹ dé ah. mo ti káàkiri káàkiri ń rẹ ni tí ràn mí lọ́wọ́ ah. ó mo ṣiṣẹ́ bàbá yẹn dákun. ìyẹn lè dé o kí ni wọ́n pè é. tó tó sẹ́mi tì ni wọ́n pè é. máa jù bẹ́ẹ̀ lọ àwọn nǹkan mi wà tán máa ẹ má wọrí ẹ má wọrí mo ti gbọ́ yín. sá ẹ fẹ́ fún wa sá ẹ dàpọ̀ iye ìrìn arìnrìn àjò níbí wọ́n rẹ̀ ní ti bá ti dọ́dọ̀ yín wọ́n ní ti bá bẹ́kun wọn lé báyìí wà ní láti àlá wọ́n ní bá ń bá ẹ̀rẹ̀ jáde. ẹ dàpọ̀ sànù mi bàbá ẹ̀ràn lọ́wọ́ ni. kí mo ń tà máa ṣe mú one point five mílíọ̀n bẹ́ẹ̀ kò pin fún ọ make sure pé màmá ló ń torí ọmọ tó rẹ̀ hẹ́. jẹ́ kí màmá gbọ́ ẹ̀ tó kọ́ torí ọmọ ní rẹ̀ hẹ́. ìyá arúgbó oh. ìyá arúgbó oh. ẹ̀ mú lẹ́ẹ̀mejì tẹ́ kún àní ẹbí tọwọ́ bọ yín ah! ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan fún mi tẹ́ ẹ̀ sojú àánú tẹ́ ẹ̀ fi operation sí ẹ ti mọ tí ọ̀jẹ̀ sí àmọ́ àánú. ohun tó ṣẹlẹ̀ nù. ẹ wá dọ́gbọ́n fi kún ẹbí iyọ̀ sí oníscript. n ò fi kún ẹgbà míì. kọ́ bá ti pín owó tọ̀dọ̀ mi lẹ́gbàá kọjá kọ́ bá bí ẹ fi sí abẹ́kún tẹ́lẹ̀ kí sífù tó dé ẹ wá dọ́gbọ́n fi ẹ̀yin sí abẹ́ mi. tanuwo ah ah. ẹ o ẹ káàsán ṣàlàfíà ni ẹ dákun ń béèrè o. ẹ jọ àwọn àǹtí méjì kan ni béèrè sá. àwọn àǹtí méjì ẹ bá láwọn àǹtí mẹ́fà ni ẹ sí òòrẹ̀ yìí ta ń béèrè gan pàtó ohun tí mo béèrè nu àwọn àǹtí méjì kan ni wọ́n ń lómi lára báyìí kó ń dúdú kan kò pa wọ́n lè tún lo mọ́tò kan báyìí èèyà ah, ẹ wá ṣàpèjúwe nkún náà ẹ bá nìkan gírì ìkan búlù tí wọ́n sì ń fẹsẹ̀ rìn kiri ẹ dákun bólè tí mọ́ ń béèrè ní o bólè tí ń béèrè nígbà tẹ́ ń béèrè yẹn tẹ́sí morúkọ rẹ̀ abirú afọ́fún gbé ohun èèyàn wọlé báyìí ẹ dákun àwọn ọmọ tẹ́ bá ti mọ ah, ẹ dákun ẹ fi kíkí lẹ́yìn ní kẹ́ ẹ bẹ́ra yín kẹ́ tó dàbí àmukù ọ̀sán ẹ yẹn mẹ́ntẹ́ ẹ dákun ọmọ lè ah, jẹ. ṣé mo ṣẹ̀yìn àmọ́ bẹ́ẹ̀ bá ti múrúkọ wọn wọn ò lè sílẹ̀kùn fún ló bá tán àmọ́ rẹ ṣe wọ́n. ẹ sá ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó kò dé pé orúkọ wọn sá pọ́nmọ́ mi lórí mi. ẹ ẹ àníwọ̀ ọ̀daràn ẹ ẹ ṣe àwọn àǹtí náà ló dé yìí àwọn ó lè ọ̀dọ́ ìjọ èèyàn tẹ́ ẹ̀ múrúkọ ẹni tẹ́ ẹ̀ ń béèrè ó lè. ọlọ́run ti ní ó tẹ̀ lónìí ó sì padà tẹ́ ni ṣé bí mò ń bọ́ ọ sọ kéèké ò fẹ́ gbọ́ àló lè ní ọ ò fẹ́ gbọ́ ẹ káàbọ̀ àwọn àǹtí aládùn ẹ káàbọ̀ ẹ káàbọ̀ òní ló padà tẹ. Ah, mò ń máa ń ta alálùbáríkà ọ ẹ káàbọ̀ àǹtí alálùbáríkà yóò dáa fún yín bá ṣe ń bí nínú o ẹ̀yin àǹtí onírìyàn sì lẹ́sẹ̀ iná dé àyín tán ní ẹ pẹ́pẹ́sẹ́ o àwọn ń béèrè àwọn àǹtí méjì kan ìkan dúdú o ìpọ̀pọ̀ mú sí mọ̀ pé wọ́n àti jalè ni wọ́n ní dákun mọ́ okòrò ààrẹ lọ pé mọ́ padà tẹ o nígbà tí mo pe yóò padà tẹ ni. ẹ ṣiṣẹ́ òtítọ́ ṣé tó rẹ̀ ló ṣe wá ṣe ló ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ok um, ta lẹ sọ pàdé. ẹ ká sọ ma ẹyin mo fẹ́ yín àti kejì yín mà. ta ló sọ pé o fẹ́ rí. ẹyin méjèèjì náà ni mà. bí mo ṣe kúkú gbọ́ tó sọ nìyẹn kí n tó mú wọlé. ah really ok ibo ló ti wá àti pé kí ló fẹ́ rí wa fún. ṣeré àdúgbò yìí ni gbé mà mo dẹ̀ ti máa rí ẹ̀yin méjì tẹ́ máa ń feel fine tẹ́ máa ń lò tẹ́ máa ń bò bóyá. Um, bóyá kí ni ó dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ṣe bóyá. ẹ mà gbà mí kẹ́ kí ni bébí ń ṣàyẹ̀ láti sọ. bóyá mo lè máa mo lè tàbí máa kí n máa wọṣọ bẹ́ẹ̀ ṣe máa ń wọṣọ kí n máa tẹ̀lé kí n máa kájọ máa jáde. That's Shani I, says. I swear to you. Are you for it? Wait. I'm sorry. I'm sorry. Ẹ ro bí ẹ panu o. Ọlọ́run ò ń wá. Adúpẹ́. <laughs> jẹ́ òun obì rẹ̀ mú ilé kan. Hmm. ìyẹn kó yóò pọ̀ ìpò yìí eléyìí dápọ̀. ó tẹ̀ pọ̀ dáadáa. o ṣeun ẹ fún ẹ lówó gbà. ẹ ṣeun. ìyá àgbà ń kọ́. wọ́n ń bẹ nílé. bá ń kí wọn o. wọ́n gbọ́ ó jẹ kú tọ́jú ìyá àgbà <laughs> ẹ ṣeun jàre ètò àmàlọ́lé lẹ́tí ṣú. ó dàárọ̀. sọ́fọ̀bì sẹ́yìn ni ọlá mi kò lè yé ọ wọn ò kúkú fi ṣe mí òbídàlá á pọ̀. òbídàlá òbídàlá bẹ́ẹ̀ tí mo ń sọnù ọlọ́run òjọ yín ó kọjá láàárọ̀ ẹ̀rà ó tún ti kọjá ní ọ̀rẹ́ yìí báyìí sí ẹ tún ti rà ẹ̀gbọ́n mi sọ́fi ṣe ni sọ́fi ṣe ni ẹ̀gbọ́n mi. kò lè yí ọ tí òun bá ti ń dàgbà díẹ̀ díẹ̀ ó mọ àdùtù ń bẹ lára òbí òyà kan díẹ̀. èmi fi ṣe kí ni. ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀ ó ga o. ṣẹ́nàbù ṣẹ́nàbù. ìyá mi. ó yá. tó ti yá ni. ó ti yá ó ti yá ó ti délẹ̀. ìyá ṣe kó wa gbọ́jà ilẹ̀ kó tà tán pátápátá kò gbọ́dọ̀ kù wá lé ògbé mọ̀ pé gbogbo owó tí mo ní òní mo fi ṣe tó o bá tà á tó o bá kówó mi pé màá fẹ́ lu ẹ̀ pa ni o màá lu ẹ̀ pa ni tó o bá kówó mi wálé o ìyá mi ẹ fọkàn ara yín balẹ̀ wọn ò kiri lọ wọn ò sì tà wọn ò sì kówó yín wá sílé pérépé torí pé ìyà tí mo jẹ lọ́sẹ̀ tó kọjá ọ̀hún ó dùn mí gan tẹ̀sí mọ̀ pé èní àtọ̀lá ni ọjọ́ ọjà mi. o owó wálé o ọjà jẹ gbèsè o. láíláí ẹ̀ lè jẹ gbèsè yá mi. ẹ̀rọ bí ẹ panu o ẹ̀rọ bí ẹ panu o. ọlọ́wọ́ òjò yín ọlọ́wọ́ òjò yín ọmọ yín olóbì tó gbó. ẹ̀gún ẹ̀gún. obì yá rẹ̀ a sì mọ gbó. ilé ìwé fẹ́ rà. wọ́n jẹ náà wọ́n jẹ náà ó gbà wọn náà mọ ọmú yòókù lọ. bẹ́ẹ̀ ta la àrùn mú àrùn ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ̀gbọ́n ẹ ṣeun gan bá rúru yín lábúlé ayé lásán hmm, èyí lówó. ẹ bí ẹ panu o. tí ẹ fi ń ṣe mí gan yìí tí ẹ mọ gan náà kan ó tì mí náà owó sùn mí bó ti máa ń ṣe ń gbà mí báyìí ó kàn ó pé ànígbà mi mọ bira mi pé fáwọn náà bí. àwẹ̀lẹ́ àti àjọ ọ̀rẹ́ rẹ lẹ́kẹ́ búre o wọ́n bá rí bá máa mú mi ṣe ẹ̀yẹ́ ní ọjọ́ ya máa ń sá lọ o wọ́n jẹ́ kán rí mi o. sóòrí pé ó dàbí kéèyàn kan sá fún wa ní ìsìn. kò sẹ́ni tó sá fún wa jẹ́ jẹ́ àlọ́ ànínú mi ń gùn lọ jẹ́ àlọ́ kí n lọ sáré fún wa. ó dà ó dà ó dà jẹ́ àlọ́. ọ̀rẹ́ mi ò dà kó o ti gbọ́ owó kan o sì jáǹsì jáǹsì ah, ah. ó dà o. ajé yín o <clears throat> kí n ta warawara o. olùsọ̀rí bù ọ́ ìyá mi pa mí o olórí ìkúri olórí ìkúri olórí burúkú ni ìyá ẹ ti da gbogbo oúnjẹ mi nu mo ti ń ta kankan lù rẹ. bóyá ẹ kọ́wọ́ bòde. ẹ mọ́ mọ́. ẹ kọ́wọ́ bòde. iye mi máa bàtẹ́ lónìí o. ìgbésẹ̀. Ah, lórí ibùkọ etí ẹ wọ́n lọ́wọ́ ẹ̀ wá. sẹ́ni mo jọ. o lè rí ibú ni ọ eré ibú tó bá ibò tí kúrò lọ́rùn rẹ̀ lérí burúkú orúkọ mi ò jẹ́ sẹ́ni mọ́ sẹ́nàkú lórúkọ ah, bákọ́wọ́ mi bákọ́wọ́ mi dákun jọ torí tọ́jú. mo ní bá kọ́wọ́ mi. bóyá kí mo tẹ̀lé ọlọ́lẹ́kùn lọ lè bá ṣiṣẹ́ kí mọ́mí rẹ̀ kó má lè fi ṣiṣẹ́ ká má mi sanwó oúnjẹ yìí mo dànù dákun torí ọlọ́run. ẹ ẹ wọ wọ tí o bá fẹ́ sórí ibú mọ́ tilẹ̀ orí ibú tó ń bá ọkọ̀ tí o bá fẹ́ kí n fi sí bá kọ́wọ́ mi wọn ò ní gbọ́ wọn ò sì ní gbà ọ́ ìyá mi o ìyá mi o. jẹnabu dákun dákun dákun bákọ́wọ́ mi bákọ́wọ́ mi ah, ah, àwọn tí fi ọtí yẹ̀yẹ́ ó fẹ́ ti gbogbo abúlé wa yìí bákọ́wọ́ mi mo ní bá kọ́wọ́ mi wọn ò bọ̀ sí wọ́wọ́ bó ba yẹn bá kọ́wọ́ mi mo ní bá kọ́wọ́ mi bá kọ́wọ́ jẹ mi. jọtun ìtàn ló mọ ìtàn àti mi. bá kọ́wọ́ jẹ mi. pàmí sí mi mọ pàmí síta àrò tán kúnlẹ̀ àti ìyá mọ́. olórí ibú olówó kankan lọ́wọ́. kúnlẹ̀ àti ìyá mọ́. olórí ibú ọmọ wo ló bí tó máa bí àmọ́. bá kọ́wọ́ mi. jọ jọ torí ìtàn lọ. mo ní bá kọ́wọ́ mi. bá kọ́wọ́ mi. bá kọ́wọ́ mi. bá kọ́wọ́ mi. bá kọ́wọ́ mi. mo ní bá kọ́wọ́ mi bá kọ́wọ́ mi o bá kọ́wọ́ mi o ìyá mi o ìyá mi o bá kọ́wọ́ mi sinamu dákun. n ó ṣe wọ dọdọ ya mi. sinamu dákun. n ó ṣe wọ dọdọ ya mi. irọ́ ló pa. sinamu jọ ìyá mi o ah, o oh, ah. ìyá mi. ti mínísítà lọ báyìí. n bolo sálọ. sinamu o lè sálọ. n ó ṣe wọ dọdọ n ó wọ dọdọ ya mi. jọ lọ. n ó wọ débẹ̀. n ó wọ débẹ̀. sinamu jọ èló lè yan owó àmàlà tọrọ ẹ̀mí dànù. ẹ mọ̀ sí òun mo ṣẹ̀ṣẹ̀ gbọ́jà ní òun tiẹ̀ tí ìta òun tí ìṣẹ̀wọ̀ kó lórí burúkú ara rẹ̀ tó kọlù mi lérí ibú. gbẹnu lọ gbẹnu lọ owó àmàlà mọ bèrè sí mo ní ọmọ bú ni ọmọ bú máa ń lá ni. ó dà ẹ mọ bínú ẹ kówó mi bóde. ìbẹ́rẹ̀ rẹ èló lọ́wọ́ àmàlà. kábẹ́ẹ̀ láti <clears throat> ibi àmàlà àmàlà yẹn ẹ̀bà fùfú torí pé àmàlà dúdú àti funfun ni mo gbé papọ̀ lẹ́nu ìyún jẹ́ ìyún jẹ́ ẹgbẹ̀rún méjì. Ah. sórí rẹ ò burú sáyé rẹ ò fẹ́ bàjẹ́ mọ́ tilẹ̀. wọ́n wo bí ìhùn mi ò gbù ní tí wọ́n gbọ́ ẹ má máa kà lọ mò gbọ́. orí ọbẹ̀ orí ẹran la dé báyìí mo gbára ẹran sáàkì ẹ̀dọ̀ fùkù pọ̀nmọ́. Mhm. ká má ka ẹja kíkà mọ̀ mo yọ̀ǹda yín mo yọ̀ǹda yín ìyún náà jẹ́ ẹgbẹ̀rún kan àbọ̀ àti ah, ah. mhm. dórí ìyún náà ká wá bọ́ sórí ọbẹ̀ ata. sinabu ó ti ṣe owó mi ọbẹ̀ mọ́ ni. sórí rẹ ò burú sáyé rẹ ò fẹ́ bàjẹ́ wọn ò ní sìn bó o bá jàmàlà ṣe ṣe omi omi ló mọ́ fi ń jẹ ẹ ni àbí owó kọ́ níyà mi fi ra ta. n gbọ́ tiẹ̀ mọ̀ sí lọ. ẹ ṣe òjè àtàrùn àti ewédú kí n mọ̀ sí owó gbẹ̀gìrì mo mú yọ̀ǹda yún náà. ẹ ní gbẹ̀gìrì lẹ́nìí. a ní. ṣe ná bù ó sì bẹ̀rù ọlọ́run níwọ̀n tí mo ní o bá ń fi gbẹ̀gìrì sẹ́gbẹ̀ẹ́ ọyọ́ lánàá tó ní ẹ̀ tọ́sẹ̀ yé èkó lẹ ẹ̀wá ti wọ́n o èrè èrè rẹ̀ lọ́jà o ẹ ti wá ní gbẹ̀gìrì báyìí. ìyá mi ṣe gbẹ̀gìrì lẹ́nìí. bí oyè mọ̀dà ló kè sí gbẹ̀gìrì níbẹ̀ o kè gbé o. sórí rẹ̀ ò burú. ọ̀dà ó jẹ́ lò. ìyún náà jẹ́ ẹgbẹ̀rún kan papọ̀ gbogbo ẹ̀ lápapọ̀ ká wá ṣe é papọ̀ ó jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin ààbọ̀. ọ̀ ọ̀ Tinubu. wọ́n fọ́n kùkù lérí bú. dà ẹgbẹ̀rún márùn-ún nù. ẹgbẹ̀rún márùn-ún wọn mọ̀ pé lówó lọ́wọ́ báyìí o wọn ẹ ṣeun ẹ ṣeun gbọ̀dá adéoyè ẹ ṣeun gan inú mi dùn mo dúpẹ́ o ẹ kí ló pè mí nìsín. gbọ̀dá adéoyè ni. Ah ẹ ṣeun. ọ̀rá di ẹ̀ mú kọ mi. <laughs> bí n bá délé ń sìn wọn bá yín mú séńjì wá. Eh, ìwọ mọ̀ ṣe yọnu eh, yín fi owó sẹ́yìn tó kù fi rọṣẹ fi pọn mi fi fọbọ́. ẹ fún mi. mo fún ọ. Ah! <laughs> ẹ ṣeun. gbogbo ọ̀nà gbogbo ẹ̀ lọ lẹ́bọ̀ yìí ọ lẹ́bọ̀. ẹ ṣeun eléyìí ikú onírí òfò bó bá tún rìn jọ mi mọ́kànjọ́ ọ̀nà lérí ibú owó. ṣé ló ní bàbá gbọ́ ọwọ́ rẹ kó tó lọ. Mm, mo máa yọjú sí ẹ lálẹ́ ó ṣe wá dé òye. wá wá wá ìyá mi á ti tẹ o. ó tún yọ bàdá kó po. adéoyè ọbùn mi láṣìírí ah, àṣírí èèmọ̀ ní tù àṣírí èèmọ̀ ní tù ọ ṣeun gan ọdẹ dùn tí ọ ṣeun. ṣùgbọ́n kí n má pààrọ̀ rẹ̀ mi ìwọ náà kó po ó kó po mo ti máa tẹ̀ mọ́ ọ létí pé obì tó ń kiri nǹkan má kiri obì mọ́ má kiri obì mọ́ mo sì mọ sọ fún ọ pé tó bá lè mọ tọmọ tó múra báyìí tó tẹ̀lé mi lọ mu tí wọ́n ṣiṣẹ́ hùn nígbà tá a bá mi dé ní ìparí ọ̀sẹ̀ iye tó kó wọlé yìí ìwọ gan ọ ò ní fẹ́ ṣiṣẹ́ mi mọ́. owó mi náà kún wọn tẹ̀lé ọlọ́bí iṣẹ́ àmọ́ mo wí ìyá àgbà ti dàgbà kìsìtẹ́nì kankan yé dòtí èmi náà ni mo ń dòtí èmi náà ni mo bá wọn ṣe ogun rẹ n bá lọ níṣẹ́ odidi ọ̀sẹ̀ kan yìí mi padà wálé ọmọ mi nǹkan mi lè ṣe ẹlẹ́kùn tó dé àti torí rẹ ni mo ṣe ń kiri obì ká lè mọ́ rówó mú jẹun orísọ́ǹtò tọ̀ orísọ́ǹtò tọ̀ ṣùgbọ́n má jẹ́ ń parọ́ fún ọ o gbogbo bẹ́yàn bá wo tọmọ arúgbó èèyàn ní sarúgbó lóore o èèyàn ní sẹ́ lóore o àti pé kò sígbà tí mọ̀kú ò ní kú. ń ah, gbàdọ̀ àwọn wíwù. Ah, ẹ kò sígbà tá à ní jàkàrà yá èsì lọ́wọ́ yìí o èsì lọ́wọ́ yìí o wọ́n ti bá a mọ́ o. ìyá àgbọ̀ padà lọ ni. àwọn ọmọ ti wí bá a mọ́ wọ́n ah, ti wí bá a mọ́. ṣé ìwọ tó ń dáràn ọ̀dọ̀ bẹ̀rù mọ sọ wẹ́ ṣé ìyàwó àkú ní sinmi lówó màlúù kọ́lọ́ mọ́ mu wa. ẹ ọ wà jẹ wà bíbó ni n bá rí mi jẹ o. ó tún jẹ. tó fún mi sórí kárìn kápọ̀ yíyẹ ní yẹ ni bí ẹ̀dá ọ̀bá dẹ̀ rẹ ni bálà ọ̀là máa ń refuse láti yá ni gbogbo nǹkan tó ti ń sọ látijọ́ yìí láti gbọ́ so I'm assistant. And that's because you are a fine girl. Sorry, àwa tó rí a ò kí ń ṣe dirty. onídọ̀tí. A dẹ̀ kí ń ṣe smellers. That is the reason to need Lati. jẹ́ kó sórí màmá tó ń lò yìí kò lè wọ́ ọ̀kan rá yes jọ sọ fún mi ṣé afẹ́jù ẹ̀ lọ as a matter of fact oh, possible kò jù wá lọ ṣé mo it's not written on forehead. <laughs> Eh, ọmọ kékeré wa ni problem pẹ̀lú yẹn bọ́ì tó case study gangan ni motive ẹ the di big girl street tó ń wọ yẹn ta ni wọ́n rí tó fẹ́ help ẹ̀ eh? olówó ló máa ṣọ̀rẹ́ olówó olóṣì la máa ń bá ní àwùjọ olóṣì ìdí nìyí tí click wa fi wá jẹ wípé o ní láti fake tó bá fẹ́ make fact tó bá package rẹ̀ o ò ní rí ọkùnrin olóríire kankan àbọ̀kùnrin alálùbáríkà tó máa dẹnu ìfẹ́ kọ ẹ̀. Ah, gbogbo ọkùnrin ìsìn ni wọ́n sá fún and in other words wà á ní láti járe gidi gan ni. nǹkan tí wọ́n ń pè ní big girl ni packaging ni Sure. orí social media ló ti máa ń kọ́ bẹ̀rẹ̀ hunting. ṣé o ní instagram account? a máa ń pò ní instagram fún ẹ ibẹ̀ la sì máa ń kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú by the time tí a bá máa kọ ẹ bó ṣe máa máa filter tó wà lórí Instagram ọwọ́ tí náà máa ti bẹ̀rẹ̀ sí ni máa jẹ secondly a máa kó aṣọ fún ẹ a máa yẹ ẹ ni o títí tí wọn náà fi máa rí àwọn customers there any other thing aside from that a máa put ẹ through ọ̀rọ̀ rẹ ló ti gbọ́ yẹn so kí wọn náà jẹ́ kí ọkọ rẹ kó ṣe sílẹ̀ nítorí pé online lọ́jà ti ń tà mí orí títì la ti ń tajà lé online la ti ń tọjà àárọ̀ kówó ṣàti wọlé ní kókó àwọn aláìmọ̀kànmọ̀kàn tí wọn ò kàwé lọ máa ń pè wá ní Instagram olóṣó <laughs> àwọn small game big god <laughs> I wonder o abeg cheers my sister. <laughs> Hmm. ẹ ṣàánú mi torí ọlọ́run o ẹ ṣàánú mi torí ọlọ́run inú òrà láàánú o ẹ ṣàánú mi torí ọlọ́run o ẹ̀yin náà rà láàánú o ẹ ṣàánú mi torí ọlọ́run ẹ̀yin náà rà láàánú. ẹgbà. Ah, èló lóògùn mi. ẹgbẹ̀rún márùn-ún ni. ẹgbẹ̀rún márùn-ún tán. Ha nísìnyí wo ṣoṣo ẹgbùn mi lẹ́gbẹ̀rún márùn-ún tán ah, àdúgbò mo ti ń jókòó hàn ìgbà bára ìyìn fọwọ́ mi ka ẹgbẹ̀rún márùn-ún rí. Ah. Hmm. arákùnrin nǹkan tó ń bẹ nínú ọkàn rẹ tí ń bà ọ́ lọ́kàn jẹ́ tí ń bà ọ́ nínú jẹ́ tó fi wá ti torí rẹ̀ tó ń ṣe tọrẹ àánú káàkiri ìtọrẹ àánú kọ́ lọ̀rọ̀ rẹ gbà o ìtọrẹ àánú kọ́ rárá àtúnṣe ń bẹ lọ́wọ́ rẹ̀ bí mo ti ń wí oyì ọ́ mo mọ̀ wípé oyì ọ́ tètè lọ ṣe àtúnṣe kí ọjọ́ alẹ́ rẹ má bàa bàjẹ́. Hmm lọ́ọ̀rẹ́ ṣàtúnṣe o yára kó lọ ṣàtúnṣe ẹ ṣeun mo dúpẹ́ o ọlọ́run ó bá mi kẹ́ ẹ̀yìn o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣeun o ẹ ṣe o. mẹ́sẹ̀gì mi ó ní kí n fún òun nọ́mbà mi ṣé kí n fún un. gbà mí torí ọlọ́run fún un náà ah, wáyé tó ṣe ní fún un. ó kàn jẹ́ pé tó bá ti fún ní nọ́mbà ẹ̀bẹ̀ yẹn wà ní láti sọ fún pé o ṣèdè láti UK lálẹ́ àná ni ọ̀dọ̀ àwọn cousin ẹ̀dẹ̀ ló dé sí. UK kẹ. of course yeah kí ló expect jọ kí ló wá fẹ́ sọ fún un ó dẹ̀ pé o mọ àwọn guys tó wà ń tàn sẹ́yìn ṣé tó bá ṣe gbé rẹ̀ ó náà ṣe máa gbé ẹ tó bá sọ fún pé o ṣẹ̀dí láti UK ní àbò Dubai or something wọ́n máa máa rí ẹbí standard babe sórí in fact ọwọ́ tó fi máa mú ẹ ó máa yàtọ̀ nǹkan tá a fi máa lò ẹ ó máa yàtọ̀ so by the time tó bá fi máa tiṣẹ́ bọ̀ lára kò kàn ní máa ná ẹ nínà kùnà ó ti yẹn tẹ̀. Eh, eh, but àwọn pictures mi ò portray pé mo ṣẹ̀dí láti. <laughs> wo mi gbàgbé yẹn pictures mi ti bá wò. <laughs> tó bá ti bí ẹ kò sí picture pé o lọ sí UK àbẹ́ anything lórí Instagram wà á dẹ̀ sọ fún ah, wa ní you are a very private person pé. ewu kan láì kó máa gbé gbogbo life ẹ sórí social media sórí àwọn big boys tó wà ní townsend wọn ò like smells rárá. Mm-hmm. ẹ ah, ah, náà ìrínisí ni ìsọnilọ́jọ́ náà. Okay. Well ẹ ẹnu rẹ jẹ́ kí mo bíyàn Bimbo? náà. bímbọ. Eh, babes má bọ̀dá rẹ̀ honestly because nǹkan tí mo sọ òun náà ni Bimbo, máa sọ i'm very sure about that. àsòrìn láyé ó ń lọ sí wá sẹ́yìn pàṣọ láyé ó ń lọ sí wá sẹ́yìn. má bà kó má bà. Baby girl. Yeah. So happy to eventually meet you. Yeah. And I must say, you are very, very beautiful. Really? Yeah, of course. You are very beautiful girl. Thank you. And if I may ask, what do you do for a living? I'm a business lady. So I buy goods from different part of the world, like Turkey, Dubai, Bangkok, and just mention few. Let's not. Are you serious? <laughs> Yes. <laughs> wow nice one nice one nice one ah mi ò mọ̀ pé alájẹ ni mo jókòó tí o <laughs> um, irú hard working lady BTA. ni mo man like máa associate ara because I am very hardworking as well. Really? Yes, I'm very hardworking, and I have to be straight with you I need a woman in my life. I want a woman that will be part of my life. yes, and I must say, you are a very beautiful lady. Oh, really? Thank yes. you. You ain't bad as well. Come and drink up. Oh, <laughs> oh Come on, Drink. Um, nǹkan mm, kan mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan lọ kí ló dé post the pictures of the trip ẹ. well torí àwọn èèyàn náà ni because tí bá the travel ban, tí bá postage, ẹ̀ díẹ̀ mi and as business lead ṣe mọ̀ I don't think it's good enough for me It's bá fún ilé lówó tí bá fún culture so that's why I just decided to delete all the pictures that I have on my Instagram and just you know so I can just be on my low mm you yeah uh, <laughs> yeah can see you're such an intelligent lady. think. Oh no no no that's no no no no mo like IQ ẹ mo like presentation ẹ òótọ́ ló sọ. Once again I am very pleased and honoured to meet you. Oh, thank you. Ọlọ́run adé jẹ́ kí àjọṣepọ̀ àwa méjèèjì kógun gan ni. Àmì o. <laughs> So kí ni ìbọ̀tò fetch jẹ? The table is dry. <laughs> Oh, bills on me. <laughs> so ẹ gbà mí. O fẹ́ máa fowó bù ga mi ni o. Eh, ẹ̀yin rich ladies yìí ṣá àà ṣé obìnrin ló yẹ kó san bíìlì ọkùnrin àbọ́kùnrin ló yẹ kó san bíìlì obìnrin. kò jẹ́ wá ń bẹ̀ ọ́ ọkùnrin àwọn ọkùnrin náà ló ti bá àwọn ọkùnrin ṣe ẹgbẹ́ mi kò tó fẹ́ràn pátápátá hundred k. o ṣe o ṣe sórí nílẹ̀ Yorùbá bó ṣe kọ́ àwa ọkùnrin ló máa ń ṣe ìtọ́jú obìnrin not the other way round ṣó wá rí nídìílé ìtawá o ọkọ ló máa ń ṣe everything And from now on, you are my liability, you are my responsibility. And Latin saying, Lord, I'm ready to take care of you, okay? Oh, thank you. You're welcome. <laughs> thank you. Ah, you're beautiful. Oh, ah, you. Ibulu, a lot of joy. Um, my baby. My baby. Mm, I love you. I love you too. Mm, I knew wọ́n ní irọ́ ni. irọ́ táwọn ẹ̀ sọ. so what's up now. lọ́pọ̀ sọ́jí orin ṣì báyìí náà. mi ti bọ́ ọ ni. mo ní láti clear and good mi from Bangkok we need just five hundred thousand naira. Eh, I've spent almost eight million naira in Nigeria and then just five hundred thousand naira bring money. ní láti clear but they promise ẹ the first customer mi ti bá ní tó bá ti ra máa dáwọ́ ẹ̀ padà fún ẹ ṣé ti lọ́wọ́ àbúfẹ́ kì í ṣó ní pictures. no no no no tó fún mi ọmọ tó wà hard working. that's me baby. ṣùgbọ́n kó máa ń dá mi lọ́rùn all the time okay sọ fún mi kí la wà fúnra wa fún tí mi ì bá support ẹ̀ta ni mo fẹ́ support ó yẹ kó mọ̀ pé mi àti àti kúrò lọ́rẹ̀ẹ́ lásán Mm. we are more like life partners Should I make me a certain plan life work before? Of course. And you should know that I love you so much. I love you, I love you, I love you. I love you too, baby. it's, it's just that right now, kò really so much love on me. I am very broke. Bẹ́ẹ̀ o lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfún mi kó má dàbí pé mi ò ṣe nǹkan kan. Mo àṣọ ẹ pé màá fún ẹ ní hundred thousand. Ṣé wáyé hundred thousand tí mo sọ yẹn mi ò yá ẹ o? Mo fún ẹ ní kó fi kún owó ọjà rẹ hundred thousand. Do you mean dollars or pounds? Of course, naira. Hundred thousand naira. So, òun sọ fún mi pé gbogbo àwọn pictures to my post lórí Instagram irọ́ ni àbí? I don't get it. Irọ́ ni. Sọ fún mi kí ló tó ń sọ̀rọ̀ Do you need to bring social media into this? ṣé o mọ̀ pé nǹkan tó bá rí lórí social media orí social media ló ń gbé ibẹ̀ dẹ̀ ni kò kúrò bẹ́ẹ̀. okay. nobody post their failures on social media. Hmm. mo sọ fún ẹ pé business mi down ó yẹ kó understand now. so torí business mi down pé mo broken sí yẹn mi pé kí n má post pictures gbogbo àwọn nǹkan tí mo ti flaunt sẹ́yìn kí n má post ẹ̀ kí ló ṣe what is wrong with you. Hmm. besides mo broke ni kò dẹ̀ sọkùnrin tí o broke rí and i have to keep moving because it is the only language that the world understands. And I believe you should understand too. Okay. Oh. okay, where is the 100,000? Màá fún ẹ lọ́jọ́ Friday. Eh? Ma fun ẹ lọ́jọ́ Friday. Then it's Saturday. Friday ò jino now. We are in the next eight seven days ó máa pé. Ṣùgbọ́n okay. Ti báwo ni? Ẹgbà mi ke mu máa ti ṣọ́jà ara kẹ́. Lẹ́ni Saturday. Ṣèbí Friday kan lánàá. Mí náà máa tó dé kó tó dijú kó tó lajú sí o ti dé ṣé ṣó wọ́n fi. ibi tó fihàn lọ́wọ́ mo máa ń plan fún ni tó bá ti di monday máa ah. plan fún ẹ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ ní pé ara mi wà lọ́nà báyìí jẹ́ ká tètè ṣe nǹkan tó máa ṣe. ó dà ipò ìyá wèrè ẹ ó dà ipò sínwín. Oh, ó ti yé mi. ó dà ipò ó dà ipò sick. o ò fẹ́ ṣiṣẹ́ o fẹ́ gba sálárì o fẹ́ gba hundred thousand lọ́wọ́ mi àbí. olùbó ṣe rí. lẹ́kúnlé ṣé wà ní tó fún mi ẹ̀gbọ́n rẹ̀ ń wù látijọ́ ìtí ò wálé. <laughs> tí wọ́n ń wù látijọ́ ìtí ò wálé sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ náà ló wá wà látijọ́ ọjọ́ ìjọ ìtí ò wálé. tí n bá béèrè lọ́wọ́ rẹ̀ yóò lọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀rẹ́ òun lòún wà kí ni í ṣe lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ó lè wálé ẹ ẹ ẹ Dékúnlé jẹ́ kì í ṣe pé ẹ̀gbọ́n rẹ ti ń ṣiṣẹ́ aṣẹ́wó ṣé kì í ṣe pé ẹ̀gbọ́n rẹ ti gbégbá ànàbì tí ò bá ṣiṣẹ́ aṣẹ́wó ni níbo ló ti rí adúrú owó tó sẹ́ǹdì sí wa lọ́sẹ̀ tó kọjá àbí five thousand kì í mọ̀ sọmọ kékeré owó ẹ ẹ wàrà òsì lénìí wàrà ń bọ̀ lọ́la ìbùkún ọlọ́run ní sì mú ní là láì fi làálàá kún un. màámi màámi ah, ah. ẹ yé dára yín láwọn ẹ má yọra yín lẹ́nu mọ́ màámi ṣeré lọ́wọ́ yìí ìgboro ti dàrú o hmm. ìgboro ti dàrú wọ́n ti ní ìdúrósì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó fẹ́ jẹ́yàn in this time mami kò easy kò ṣe kí ni kò easy rárá náà yẹn sọ fún mi mhm. ẹ má parọ́ ẹ sọ fún mi látìgbà tí tó fún mi ti ń jókòó sínú ilé yìí kí ló rí gbéṣe kí ni dàdé rí dà mami orí ìrìn lórí eré wà ń sìn ẹ fi tó fún mi lẹ̀ bí ẹbí tó ti ń rìn káàkiri tó ti ń rìn káàkiri ọlọ́run á gbé aláàánú kò á bless ẹ̀ tó bá dẹ̀ bless ẹ̀ ó wá ń bless àwa ọlọ́run á ṣe kí ni mo tẹ̀ sọ ọlọ́run ti ń ṣe already now i mean look at me ẹ wò mí ṣé ẹ̀yin ò notice pé lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn sìn mo ti ń pààrọ̀ shirt màmí shirt mi mà ti pé mẹ́ta wọ́n ti send mi láago ẹ wo bàtà tó ń fi kún ah màmí ẹ̀yin náà ṣé ẹ máa pààrọ̀ aṣọ ẹ àbí mi kọ́ mo lọ bá yín gba aṣọ lọ́dọ̀ tailor ní the other time ẹ wò lọ́wọ́ ta wàá ẹ̀sìn ẹni tó bá já rẹ̀ ló máa rí tajé ṣe o. Hmm, ẹni tó bá já rẹ̀. bẹ́ẹ̀ ni. jẹ́jẹ́ mi ni mo jókòó mi o hmm. mi ò wowó òjijì o hmm. ṣáà bá ń pè é kó mọ̀ wálé. ìyẹn ò ṣe problem màá bá yín pè àmọ́ màmí ṣé ẹ̀yin ò fẹ́ jèrè ọmọ ni màá jèrè ọmọ màá jèrè ẹ̀yin méjèèjì lágbára Ọlọ́run ọba. so ẹ̀yin máa mọ àdúrà ni kẹ́ máa ṣe fún wa particularly sista mi tó fún mi ṣe mọ̀ pé àwọn náà ni wọ́n fi nǹkan rẹ ẹ̀ṣẹ́ àjẹ́ abẹ́nu kúrò ń bẹ̀rẹ̀ wò àdúrà ni kẹ́ máa ṣe o. Ọlọ́run á jẹ́ kí gbogbo yín sórí ire o ẹ sórí ire o kó àkéjọ lẹ̀ sí Ọlọ́run bá ń wà méjèèjì o màá jèrè yín lágbára Ọlọ́run jèrè yín jèrè yín. ẹ má mi ṣe ẹ má jẹ indomie mo jẹ eh. mo jẹ indomie. Eh, ẹ lè máa láìkẹ́ yín bí àná. Hmm, ṣùgbọ́n ẹyin dídín ni kò bá mi fi sí. ẹ dẹ̀ ní fẹ́ bíbọ̀. rárá o dídín mo. dídín lè máa bí àbí eré nǹkan tí wọ́n sọ màá mi ah. ṣé yìí rí indomie jẹ tẹ́lẹ̀ mo <laughs> gbogbo ìṣẹ̀dá ń jẹ ìyá jáde ọlọ́run ti bá a yọjá ẹ̀ka sáyé máa ń ṣe. ẹ kalẹ́ o ẹ kalẹ́ ẹ kalẹ́ o ẹ kalẹ́ ẹ wo ikú ní èmi ti wá o ilẹ̀ tó ṣú ló ti wá jẹ́ kí gbogbo àwọn ọ̀nà ìrújú ilé ìyá àgbà olóbì ni mo béèrè. ìyá àgbà olóbì ẹ ṣé kò sí o. n kò sí kò sí nǹkan kan mo fẹ́ kí wọn náà níbẹ̀ tẹ̀ mi wá dá ọ̀nà yẹn mọ̀ mọ́. ẹ ṣé kí wọ́n á mú yín lọ ni àbí. ẹ kò burú ẹ wọlé ẹ wọlé kájọ lọ. kí n wọ náà. ẹ gbà báyìí ẹ gbà wájú ẹ yọ ẹ gbà wájú báyìí. kí n wọ náà kọ ẹ wọlé. Hmm. iwájú ẹ bọ́ síwájú ẹ sílẹ̀kùn ẹ wọlé. tabati ti lọ báyìí a wà yà báyìí. ọ̀nà ọ̀nà ọ̀nà kò fi bẹ́ẹ̀ náà sẹ́kù ẹ ẹ lọ ẹ lọ a wà yà tàbá dé bẹ́ẹ̀ o. ẹ kò burú kò burú. ẹ mú nǹkan sáàpù ara rẹ ìmọ̀ fún àti rẹ máa fún wọn náà ni. omi lè yan èsì méjì ti lè sàn pàdé o. ìyẹn ni wí àti àtọkẹ́ ti lè padà sàn dé ọ̀dọ̀ ẹ̀ ó ga o. n gbọ́dọ̀ ti rà ní àtọkẹ́ n dákun o dákun o gbogbo nǹkan ni wọ́n fẹ́ o alẹ́ torí pé káyé yìí ọmọ bàjẹ́ kọ́rin kọ́run lè ga nǹkan wa máa gbégún jáde wọn wò lọ́sàn-án gan o. èmi bá ló dé ìyọ̀sìn tó bá. wo bí tí ọ̀bàdàn olóko méjì kò dáa ní jẹ́ o. èmi ló ṣẹlẹ̀. ìbò náà tí àtọ́kẹ́ sọ ọ̀pọ̀ mọ̀ pé èmi ni mò ń mú ọ yára ni. yóyè ẹ́ yóyè ẹ́ èmi láǹkà àtọ́kẹ́. èmi kọ̀mọ́ ni. yóyè ẹ́ gbé tirẹ̀ ayé mi báyìí. ẹ́ gbé tirẹ̀ ayé báyìí. àjíǹkọ́. àwọn ah! hmm. ò o àbúrò ìyá mi kọ́ láti ní. Ah! adóyè àbúrò ìyá rẹ ní àjùn àbúrò ìyá rẹ àjùn. wọ́n bàjẹ́ ńlá ìfì rẹ o. Ah! sọ pé ọmọ pé arígbóngbó ní gbé tẹ́lẹ̀ kí wọ́n tó ní kọ́ ọmọ bọ̀ wá níṣẹ́ òye. ó ti yé mi ó ti yé mi ó ti gbọ́. wo wo wo wo èmi ò sáfẹ́ gbogbo gbogbo nǹkan tó ń ṣe o. tẹ bá ti ń pera yín láǹtí ibi tẹ ti ń bọ̀ níyà yín ní ìsìn èmi ò fáǹtì òwe àǹtí ogún kan o. Ah. ọbẹ̀ gbọ́ ìyàwó rẹ lọ jẹ́ ìwọ náà sọ ń gbọ́ bàbá ọkọ tiẹ̀ lọ jẹ́ tọ́gbọ́. pè ní pé láti mọ wò láti lọ èèmọ̀ larúkọ ọmọlé dídí. ẹ̀gbọ́n mi ah, kí ló ṣẹlẹ̀ kí ló dé bẹ́ẹ̀ bá máa pè wọ́n lórúkọ yín mọ̀ làmọ́ yín lórí. kò sí yomú ṣe ni. ọlọ́run ò jọ yín. ọlọ́run ẹ̀. Ah, kò sí yomú ṣe ni kò sí ọmọ larúkọ ọmọlé kan ah, eh, eh, eh, ó ṣe gégé. ẹ jẹ́ súnmọ́ bọ́ọ̀lù ṣe rí owó òtútù òtútù kì ah, í má yanu ni o ìmọ̀ bí. bàrà mi ṣe gèrè. Ah! ọmọ ẹ̀ náà yóò burú òní bí ti ń ná bí èjò ọgbà. súnmọ́ yín bá jáde mi gbà ló ṣe wọn agbára sáko mi. Ah, eh, yóò ṣe àkàrà ọmọ ìké mọ́ ó ṣàjò gìsì wọn là kọ́kọ́. ọ̀ pàrọ̀ ló tọ́ ẹ rọra fọwọ́ kàn. ìwà kan là ń bá a sọ ọmọ yẹn jáde. dúró tẹni yóò mú ọdọ ìgbẹ́gẹ́ àdìgọ́ fún ọmọ ọlọ́mọ lẹ̀. ẹ eh. eh, ẹ dákun àbúrò rẹ ìmọ̀ ń jà lùbọ́sà o máa ń jẹ àlùbọ́sà tá a bá fi sínú ọbẹ̀. yìí ńkọ́ àní ń máa ń jẹ kárọ̀tì. kárọ̀tì bíi mm. ti bó o. Ah, àní bíi kéèyàn bíi kéèyàn oníbà. ọmọ ọtí ọ̀rí. kò yé mi. ẹ kò yọ. kò yé mi. bí ah. oyè ó wáyé mi jẹ́ ọkàn lọ fún. tó yé wọ ni. ẹ kò yẹ mọ ọkàn mú mi yẹ. ẹnu tẹ́mi sí wẹ̀ yá. Ah, àbúrò mi ò tí mọ̀ kankan má bàa jẹ́ ẹ mọ bàjẹ́ mọ bàjẹ́ ẹ jẹ́ wọ́n fèsì ara wọn mm, mm, mm. jẹ́ wọ́n fèsì ara wọn jáde. wọ́n jẹ́ kí dẹ́mu sinmi náà kẹ́lẹ́ wọ́n fèsì ẹ̀. báyìí kọ́ súnmọ́ yìí báyìí ń paná sí ọ. ǹjọ́ wá rí kíní àná tá a sọ. kí la sọ. sànjẹ́ dà. Àdìsá ọmọ wọlé bọ̀ ǹlẹ́ bàbá mi bó o ní ǹlẹ́ àdúpẹ́ ẹ kálẹ̀ o. àwọn dádì lọ sọ pé àwọn béèrè yín látẹ̀kọ̀. bẹ́ẹ̀ni èkó ni mo ti wà. ẹ ǹlẹ́ bàbá mi. ẹ rọra mà. no a ah, kò sí gbadé yanka lórúkọ mi èkó dẹ̀ mo ti wà. ẹ wá fẹ́ rí. mo ní kí wọ́n kí n. àdìsá. ìyá mi. ọ̀sẹ̀ ń wá bá hmm ọmọ lọ o mm-hmm. ṣeun o ṣeun mo dúpẹ́ o ẹ bàbá mi mm-hmm. ẹ wá ju ẹ ẹ pé jókòó nǹkan ẹ fìdí lébẹ o ẹ lẹ mm-hmm. àyà mi sì já sí ò lé kò lé kò lé mọ ẹ lẹ wà ẹ kò lé ẹ kò jọ mẹ́ta tí o sáré. a kò lè kò lè. ẹ mọ sáré ẹ mọ ṣàìsàn ìpínlẹ̀ ìdárayá ìyá mi. ìyá wa ẹ ṣe ń sojú yìí ó ń bà wá lẹ́rù ẹ sì mára dá ẹ dákun ìyá wa. ìyá mi ẹ dá mọ̀ wípé iṣẹ́ lómi àbẹ̀yìn kì í sówó lọ́rùn mo lè mú gbìyànjú sọ́dọ̀ aláàgbò ẹ má ṣe báyìí jẹ́ kára yíyá ẹ ń dẹ́rù bà mí. ọlọ́run jọyìn. ọ̀rẹ́ mi. owó kékeré kan ń bẹ lọ́wọ́ mi àmọ́ bá mi ló kówó òun fún mi láti ọ̀sẹ̀ tó kọjá wọn ò sì béèrè lọ́wọ́ mi bí wọ́n ti gbàgbé rẹ̀ sí i lọ́wọ́ ni ṣé a lè fowó òun gbéyàwó re ọ̀dọ̀ alágbo ni tára wọn bá sì yà á sì máa wọ́n bá ṣe dánwò ń padà fún bá mi. àdìsá ọ̀rẹ́ mi o hmm? ṣeun o ṣeun gan lẹ́dùn tí wọ́n náà o ṣeun o hmm. bí akadé ti gbé ọ lọ. ọ̀sẹ̀ wá àdìsá ìyá mi. ẹ wọ́n sì yọ̀nà ara mi ò yá n ò lè kú báyìí. bẹ́ẹ̀ ni ṣe ń bà mí lẹ́rù mi. ọmọ bẹ̀rù àti sá. ìyá wa. ó yára díẹ̀ mi wọ́n fẹ́ bọ́ọ̀rẹ́ rẹ̀ ní gbólóhùn. ó dára ìyá wa. ọ̀sẹ̀ wọn. kí ni láàárọ̀ la báńkì lé tó gbọ́ ìlà ọ̀fun ọ̀rọ̀ra o ọ̀rọ̀ra o ọ̀ṣun gan ọ̀lẹ́dọ̀ tí ọ o ọ̀ṣun o ọ̀ṣun dàárọ̀ ìyá mi. ọkọ mi ọ̀dọ̀ àwọn òjá yìí. ìyá mi. sọ àwọn òjijì àfihàn ọ̀dọ̀ àwọn òjá yìí. ìyá mi mi ìmọ̀ dí o. ìpínlẹ̀ eh. ìyá mi. sórí eh. ìgbà tí ìyá rẹ̀ tó wà láyé. ọ̀gbẹ́ni a dúpẹ́ pé a parí iṣẹ́ yìí ọlọ́run i'm very happy because i make history pé àwọn alákọ̀ọ́kọ́ first school sínú ìlú aláriwo yìí. bàbá dá ọjọ́ ọjọ́ á pé bàbá dá oṣù oṣù á kú a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àtọwọ́ ìjọba tó fún anáfààní láti ṣe iṣẹ́ tá a ṣe yìí torí tó bá ṣe yẹn ni anáfààní láti dé nábìlì tá a wà yìí oṣù mẹ́fà àná ló tó dàbí ọdún mẹ́fà lójú wa nígbà náà lọ. òun ló jẹ́ tó fẹ́ gbọ́ mistake tó ṣe ni wípé ó dúpẹ́ fún ìjọba ọlọ́run ẹ ká dúpẹ́ fún jàre. àwa náà ká dúpẹ́ fúnra wa execute àwọn guys yẹn wọ́n ṣiṣẹ́ ẹ wọ́n try. ẹ ǹlẹ́ o. àbíkẹ́ ta ló pọn lórí náà méjèèjì. ṣọlẹ̀ sọ̀rọ̀ mi dàdé ni mo mi dàdé ni. ọ̀gá kọ̀ǹtra. yolóbi. ẹ̀yin lẹ fọmọ ẹ̀ lóyún. ẹ̀yin wí. Oui? ó tiẹ̀ ti wáá dáa báwọn èmi wí njẹ́ ò lẹ́ ń bọ̀ láti ṣe mọ̀mí mọ̀. kí ló ń you're so so outdated tó ṣe máa lọ sọ fún mi mo fún ẹ lóyún ṣé mi àti ẹ ṣe ni ẹ wo ara ẹ ẹbí lóhùn rè ó mọ̀ pé kò sí nǹkan tí n fẹ́ foyún ṣe because in the next two weeks i'm getting married. ìtumọ̀. subtitle lọ́sẹ̀ méjì sísìnyí èmi Gbádéyanká Àlàó máa ṣègbéyàwó lẹ́kọ̀ọ́ bó ṣe wà yín sìn kájà wọn sọ pé ẹlẹ́dàá mi sọ wọ́n ti sọ tipẹ́tipẹ́ àwọn àfa àti àwọn wòlíì ọmọ ní à Gbádéyanká o ò fìyàwó méjì o mo ní mo ti gbà ẹ jọ ṣé eléyìí tí ò eléyìí lásán lásán tí ò kàwé tí ò jẹ́ nǹkan kan ni mo wá fẹ́ fẹ́ ni ẹ dákun mo fẹ́ fẹ́ fi ṣìkejì ìyàwó ẹ ẹ káwọ ẹ wo ni simultaneous reaction ẹ ẹ jọ ṣé eléyìí fẹ́ fi ṣègbè eléyìí tí ò lọ́pọlọ ṣé kò yẹ kó ti mọ tó máa ṣe sí i tí n bá gbé eléyìí sílẹ̀ jọ kí ni ó dà fún mi ẹ wò ẹ má tanra yín o ẹ má tanra yín kò sí nǹkan tí n fẹ́ foyín rẹ ṣe. àbíkẹ́ sọ́tán sọ́tán dì rẹ ẹni tó ti ń kú ọmọ lẹ̀ o jẹ́ kankan lójú rẹ̀. pínrín. àti ọjà náà kankan lójú rẹ̀. pínrín. pínrín. ó dáa kò burú ọ̀gá kọ́ńtà. ìyá olóbì. a ti mọ̀ pé ẹ̀yin lẹ lóyún inú rẹ̀ báyìí. ṣùgbọ́n ẹ sọ pé ẹ lè gbà á. ṣùgbọ́n ẹ kàn sọ pé ẹ̀yin lẹ lọmọ tó wà nù rẹ̀ yìí torí pé kò lè ṣẹ́yún. a dà fún yín ẹ jọ ẹ lóògùn ẹ ní bí àfọ̀ṣẹ tẹ́lò fún mi ni kí n fi sọ pé mo fún lóyún ẹ ẹ ẹ ṣe má dààmú ara yín ẹ má dààmú ara yín ẹ wo. tipẹ́tipẹ́ lèmi ti mọ̀ pé ọmọ tó pònú bá bí òpònú náà ni ó yá ẹ wo ẹ má ṣèyọnu o ṣe fẹ́ gbọ́ kò sí kan tí ń fọ ọmọ ọnù rẹ̀ ṣe ẹ wo ẹ jẹ́ jẹ́wọ́ fún yín torí ọlọ́run tànàbì ara mi kún ni mo ní kí n wábì kan dà á sí mo sì dá síbẹ̀ ní ẹ̀wọ̀n ẹ fi gbọ́ mo wà láìta ọlọ́rẹ̀ là ń gbọ́ mo bí mo ní kí ló fẹ́ ó lóun fẹ́ aṣọ òun fẹ́ bàtà òun fẹ́ aago gbogbo ẹ̀ ni mo rà fún gbogbo pátápátá ni mo rà ni pé eléyìí ní tó ti gbà náà ni ó gbà òun. tó jókòó gbé ayélujára yìí kó máa wá tóòṣì sí mi lára. don't say that again please don't say that again kó tó di pé dọ̀tí mi ẹ̀mí gangan. ìfẹ́ náà pa. iṣẹ́ mi kọ̀ǹtrátọ̀ iṣẹ́ mi yín. gbàdé gbàdé yan káàbí kí ló ń jẹ. òpònú ayélujára. ó burú gan o ọmọlọmọ ó tu sí kúkúkú wa ló fẹ́ mọ́ nígbà tó ń tu sí kò dọ̀tí kò dáa o ẹ kò rówó lẹ fi. ọ̀rẹ́ màá gbọ́ mi màá gbọ́ mi ṣé o ní bó ṣe wà yẹn kò ṣẹjọ́ mi ọmọ yẹn náà cheap ọmọ yẹn náà cheap. ó lè cheap bọ̀ kò dáa. ẹ bọ̀ jọ kí n fẹ́ fi ṣe. èkó ló ń gbé o. bẹ̀rẹ̀ máa ń bí òun kọ́. sọ́tọ̀ àbí ọ̀tán àbíké sọ́tọ̀ àbí ọ̀tán a mọ̀ bọ̀ sọ̀rọ̀ ó mọ̀ yẹnu fọ́nrán mọ̀ yẹnu fọ́nrán ó mọ̀ rí ìyá tó burú mo sọ fún àbíké mo ní pé àwọn tó wá ṣiṣẹ́ yìí agbáṣẹ́ṣe lásán lásán ni wọ́n ò gbọ́ ó ní bí ìyá tó burú jù àbí ó wá jẹ́ kí ọ̀pọ̀lọ tí ò nírú kan kó mọ ságìrì sí mi lára ẹ́ ṣọ́ọ̀tún kò fẹ́ bà tèmi jẹ́ ni kó tó bà tèmi jẹ́ èmi kò bà tiẹ̀ jẹ́ wọ́n fún ọ lóyún tán nìsín ó di tèmi èmi ti lẹ́nu kankan àfọ́ náà ẹ́ Àbíkẹ́ ó fẹ́ bà tèmi jẹ́ àbí kó tó lójú mi jẹ́ ń bà jẹ́ jẹ́ ni bà tẹ̀ jẹ́ ni kó tó lójú mi kó tó lójú mi ọmọ burúkú abọ́nú jẹ́ àná olódò ọmọ gbẹ́kẹ̀ tó mẹ́mọ̀ sí gbàdé wọ́ọ̀ ló dáa jù ọmọ sísá nìran ọmọ jẹ́ káàkiri olórí burúkú ni lọ bá ọ̀fọ̀ lórí tẹ́nì sórí tiẹ̀ kalẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ orí burúkú lọ sùn ẹ̀kọ́ ọ̀dọ́ sùn. ẹ̀yẹ́ mi ti o. orí ti ṣe fún ṣe nǹkan láyé mi báyìí. sí ìsìn. inú ló fà. àwọn ọmọ nǹkan wà. wọn bẹ wọn bẹ ẹsẹ. Gbádé Yanká lórúkọ mi. ẹ sọ bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́. nígbà yẹn lọ́hùn-ún èmi àti ọmọ yín kan Àbíkẹ́ àjọ̀dọ̀rẹ́. àjọ̀dọ̀rẹ́. bẹ́ẹ̀ni. bí ká náà ṣe pọ̀ àṣepọ̀ àṣepọ̀ tọkùnrin àtòyìn eh, sí. Ah, eh, bẹ́ẹ̀ náà ni <laughs> bẹ́ẹ̀ náà ni. Ah, ah, àbíwọ̀ lọ́fọ́mọ mi lóyún tó ń sá lọ. èmi ni ìṣùgbọ́n mi sá lọ o. ọ̀nì kúrẹ́ fún tọ́gùn. ẹ ṣe èèyàn rẹ̀. Eh, ẹ má ṣe gbé o. ó lu bí èèyàn sí ni ọ pẹ̀lú. bàbá wa rẹ́gò tá a rí ọ kakọ pa ọ ká tó pego ìwà rẹ sì burú jẹjọ lọ. kò rí bẹ́ẹ̀ bó lè ti rí. kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀. tó wà fi mí ṣẹ̀sín tó fọmọ mi ṣẹ̀sín tí gbogbo abúlé ń bú mi tí ń bọ́mọ mi pọ́mọ mi lóyún tí ò ní bàbá kò rọ́kùnrin tí ọmọ mi ò mọkùnrin tó fún lóyún. ẹ má bínú ẹ má bínú ṣe rí èmi náà rí i pé ó kù díẹ̀ káàtó mo ṣe hùwà máa ẹni mo ṣe padà wáyé. lọ́dún kelo sọ́dún kelo lọ tó padà wá ọdún ọdún kan lọ sí ìtọ́nà ọ̀sẹ̀sẹ̀ wá bójú ẹ̀yìn wá ọwọ́ àbọ̀mọ́ mi wò ọ̀ lè kú re sẹ́ ah, wọ́n ọ̀ lè kú re ah. torí òfùwà tó fi kú re. ẹ wò ó ṣe eré ọlọ́run kan ti mú mi o lórí gbogbo wà tí ẹ̀rí mi ọmọ tá a fi sókèrè lọ́hùn wọn yanjú o ọ̀lẹ́ yanjú. mo ṣe ní kí wọ́n béèrè pé àbí àbábìkẹ́ oníjọ́ sí ṣóbì ni. ta ló sọ̀rọ̀ wèrè wo ló sọ̀rọ̀. Ah ẹ sì ń bínú o. olúwo ṣé bó bá jẹ́rú èrì rẹ nírú rẹ̀ ṣẹlẹ̀ sí tí gbogbo abúlé ń fi ọ́sẹ̀ sí ọ̀fọ̀yún náà rẹ̀ ṣé oyún ọ̀ wà fílẹ̀ arákùnrin ọmọ tó ṣe fún mi ọba ń dàgbàsókè ọdìdé kọ wa máa lọ kọ́ wa máa lọ. ẹ má ṣe má fi ṣèbínú màmá mi bẹ́yìn ní ẹ̀rọ mi yàn bẹ́yìn náà ni. àní kọ́ wa máa lọ ọmọ ọlọ ọmọ ọlọ wọ́n kígbe olè lé ọdún ah, o wọ́n kígbe olè o. ó dà ó dà mo ti gbọ́. sọ tuntun ajá ló lè lé. ó ti à màmá. ẹ mọ lọ sẹ mọ lọ. inú sì ń bí yín ẹ dákun ẹ jọ ẹ jọ ẹ ó dà. kọ́rí bọ́tìrì kọ́mọ kọ́mọ fùwà tí ọ̀dà. ẹ má bínú o ẹ má bínú ẹ má bínú ọmọ ẹ má bínú ẹ wò ẹ gbà ẹ bá fi wá nǹkan rà fáwọn ọmọ tó ń bá dé. ọmọ rẹ wo ló pé bí ń pa. tíkẹ́ káàdì mi rèé tẹlifóònù mi wà mẹ́ẹ̀ kí wọ́n pè mí. kẹ́mi ò tẹ́wọ́ gbowó kọ́kọ́kọ́wọ́ rẹ kó wájú mi. kẹ́lẹ́ òbí ọ ẹ jẹ́ ìfilẹ̀ báyìí káàdì mi ni nọ́mbà mi ẹ fi lẹ̀ màmá ẹ fi lẹ̀ ẹ bá ń fi bùrọ̀ àgọ́ fáwọn ọmọ ẹ má bínú ẹ dáa. àwọn ọmọ wo ọmọ wo ló kébi fún ọ. Ah ẹjọ mọ wàá rẹ kọ mọ lọ. ẹjọ ẹjọ màmá ẹjọ ẹ má ṣe pé mọ́ ẹ má ṣe pé mọ́. ọmọ òun ọlọ́run ti mú wọn ọmọ òun òde wọ́n ti wá gé èèyàn wọn ò lè wúlò wọ́n dá lọ́wọ́ dá ńlá. Ah, ẹ jẹ́ kán lọ ìyá mi. àmọ́ nígbà tó lọ tán mo wá wò ó títí ìgbé bóyá kòkó tó tọ́lọ́hún ó dùn tí ó ṣe ni tí ó sọ̀rọ̀ rẹ̀ dayọ̀ òjò tó ti ń ráre kiri tí gbogbo àbá ń bú ọ pé ọ̀rẹ́ ni ọ ọ ní bàbá wọn padà mọ́wọ́ àti wípé lè bẹ́tọ̀ fi lẹ́nu bá ìkànnì ọlọ́run. ìyá mi ẹ pẹ̀lẹ́ ìyá mi èmi lè fẹ́ mú díẹ̀ díẹ̀ ẹ ṣàwárà yín ìyá. ọmọ wo ọmọ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ọmọ wo tí o. ẹ pẹ̀lẹ́. ẹ. Eh. ìyá ṣàwárí ọkọ mi wípé àwọn tó tara rẹ̀ dẹ́ṣẹ̀ tí wọ́n ń buwọ́ gbà náà pé ò ní bàbá ọwọ́ àrígbọ́dọ̀ wọn ò jọ wọn. bẹ́ẹ̀ ni tó ní ìyá mi ẹ pààrọ̀. bàbá rẹ̀. Ah. ọkọ mi kọ́ wá bàbá rẹ lọ kọ́ wo ìwé pélébé mu kọ́ wo dírẹ́sì tó wà ń bẹ́ kọ́ wo nọ́mbà rẹ.

ẹ̀gbọ́n ìyà jẹ mí ìyà jẹ mí o mm-hmm. Okay, at the foreclosure. Yes, sir. All right, that's good. Well, uh, the law náà tá a ti yanjú gbogbo ìmìlọ̀rọ̀ will eh, finances landed property kankan ọ̀yẹ́ tó máa bọ́ sí later ọ̀yẹ́ kí ìbáyọ̀lé nǹkan tí mo ní kí wọ́n wà ni pé one forms tó sọ fún mi pa máa need fún láti sign kóun lè di kó signatory wà bó wá bá mi lọ́fíìsì. no problem sir. ẹ eh, bí jọyìn will you stop that? yọ̀kì ní kò lórí sọ̀rọ̀ mi yẹ good mo ṣe kó rí ni. chief ẹ má bínú ṣe ẹ dẹ̀ wà certain pé ẹ wà okay pẹ̀lú nǹkan decision to make. ah of course of course eh, ṣé o rí bó ṣe ń wo yẹn ọmọ mi ni o àkọ́bí mi ni pàápàá o ti pẹ́ lóko ni gbogbo ẹ̀ láti máa yọ kúrò lára díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹnu. ẹ ẹ dì máa mú orí fásun. lọ́nà ìsọ̀kẹ́ àti tó sọ àti tí ò sọ ó ti yé mi èèyàn eh, ńlá kò ti wà responsible to àwọn nǹkan tó yẹ kó ṣe torí mi fẹ́ kí wọ́n á kú tán sìn wọ́n á di pé wọ́n á ń jà ẹnìkan fẹ́ ẹnìkan ẹnìkan rí kankan jẹ́ nǹkan náà nù àdọ́wọ̀nà ẹ ti ẹ lè kún sí ìlànà náà ẹ lè kún sí. Eh, ẹ ọlọ́jọ́ òní sọ ọjọ́ tó ń bọ̀ my friend yọ̀mí kò rán. Èyí kò tẹ̀ ní pẹ̀tà kankan lórí ẹ̀ ní kú ẹ̀. Èmi kí commission tiẹ̀ ní ọmọ àbá náà. Èmi ní orí àwọn ọmọ tẹ̀fẹ́ fílẹ̀ náà rẹ̀ àti ẹni gbọ́dọ̀ lọ. Kí ló dé tẹ́ẹ̀lì fún yàn discount ẹ̀yin lọ́ọ̀yà? Ah, ah, Chief, ẹjọ́ ẹlọ́jọ́ nù ṣòro gbé e. Agbẹjọ́rò ẹjọ́ ẹlẹ́jọ́ níwájú èrò ah, láyìísọ lọ́run àti wípé ọlọ́run ni ọba agbẹjọ́rò tí kì í gbowó kàdé kì í ṣe ọlọ́run. ẹ̀yin náà fi wà jọ ọlọ́run. kò sẹ́ dàbí ọlọ́run. ẹ hmm. lọ́ọ̀yà kò sí tẹ̀lé sọ wá yí báyìí. kò sẹ́ dàbí ọlọ́run ẹ̀dá kan ò dàbí ọlọ́run. ẹ fi wà jọ ọlọ́run ẹ fi wà eh. jọ ọlọ́run. a máa máa rò. àǹtí dá mi a ò fọ àṣẹ tí bá mi ránṣọ mi tán ẹ ti ránṣọ mi tán yeah that's why i love you oh, mo ń bọ̀ máa tó dọ́dọ̀ yín sìn mo wá wọ̀ ọ̀dọ̀ yín mo máa ti change o ẹ bá ń pè makeup artist yẹn kó tètè máa bọ̀ ok. dad is that you dad are you okay dad is that you. What's Now, dábàá ìlà lying on the floor. Dad, kí ló ń now? yín náà? Baba, you lying on the floor. Ah, kí ló ṣe wọ́n? I don't know. What are you doing? Kí ló tẹ̀sùn sílẹ̀ lẹ̀? Ah, bóyá slum nìyẹn o. Slum, American is uh uh funny. Ẹ eh, well, dad, you need to be fine. Èmi ní important performance to attend. I've been rehearsing for the past one month ah. and I cannot afford to miss this. Hey, wo kill la máa ṣe báyìí? See, I have no time for this drama. You better be fine. Well, take care of your dad. Ah, no, wait, wait, wait. Me too, I have party now. Mo party tí mo fẹ́ lọ, mo dẹ̀ ṣe fẹ́ lọ sọ́dọ̀ tailor kí n party. Mo bẹ̀ mo change and everything. Wait for me, ilẹ̀ drop Me síbẹ̀. Tó bá fẹ́ drop it, you have to be snappy about it. Ah, uh, wait, let me call his wife. Ah, ah èmi me kọ́ ni mo lè máa máa tọ́jú ẹ̀ ní Ah. Is it lying on the floor? Ẹ. Eh. You. Oh. Hello ẹ wò dáàdì ti slum bò mí mọ̀ọ́kọ́ tó ṣe wọ́n o wọ́n kàn sùn sílẹ̀ lẹ́ni o. ẹ ló kí ló sọ yìí kí ló ṣẹlẹ̀ sọ́kọ mi ìgbà tó ṣubú ẹ̀dẹ̀ gbé wọn lọ sí hospital fóyè kẹ́. Ah, èmi èmi èmi ń jáde. Ah, yé dáràn láyé mi ó yá pẹ̀gbọ́n ẹ̀ pẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ dà. ẹ̀gbọ́n mi náà dẹ̀ ń jáde àjọ ń jáde ni. níbo lẹ ń jáde lọ ẹ̀yin ọmọ yìí kò dá báyìí o. ẹ wò ẹ tètè máa bọ̀ kẹ́ wá gbé wọn lọ sí hospital because mi understand reason tó ṣe kàn sùn sílẹ̀ lẹ́ báyìí o. Ah, ọmọ àlè níyìn o ọmọ àlè ní yíyọ ẹlẹgbọn kọ mi lọrun. mú mi kí ló ṣẹlẹ̀ ẹ lè má bá mi sọ̀rọ̀ báyìí náà mo sọ fún yín pé mo ń lọ pa tí mo explain fún yín mo tún ṣí nǹkan tí mo ṣe ò dá tí mo pè yín pé kẹ́ gbọ́kàn yín lọ sí hospital ni. ẹ kí tó tó padà ẹ̀ẹ́dẹ̀ gbé lọ sí hospital torí ọlọ́run ẹ ṣe bí mọ́tò wà nù lẹ́ náà. imagine ah, ah. bí mọ́mí ṣe ń bá mi sọ̀rọ̀. fún i have to leave. wait wait ah, wait yẹ sọ̀rọ̀ sí mi ẹ èmi lọ o ah, ó dé sọ̀rọ̀ sí mi kí ló dé ṣé ẹ̀bùn ni mo ṣe fún wọn pé kí n pè wọ́n kọ́kọ́ wá lọ sọ́sibítù ni. mi dẹ́ bẹ̀rẹ̀ sí pa ẹ wo ẹ máa wà ọ̀rọ̀ àìsí last last mọ́mì. àbí bíbí èlò ráìsì oh my god ààrẹ <laughs> ah, mú ní ah, tètè máa lọlé tètè máa sáré lọ. lọ́yà abẹ́rẹ́ ayé mi báyìí ọjọ́ náà lè dé àná nínú àti dádìyà sí yín báyìí à ń sọ̀rọ̀ wọ lọ́jọ́ lè dé ọlọ́jọ́ lè dé bẹ́ẹ̀ nínú àtọ́ lọ́jọ́ ọ̀dọ̀dọ̀ dájọ́ ni báyìí ṣe wọ́n wẹjú. ọlọ́run jọ yín it's okay ó sad gan anyway kò sí èèyàn tí ó wá sílé ayé tí ò ní kó gbogbo wa la dájọ́ kú kọ́lọ́n jẹ́ kí ọdún kó jìnnà síra wọn ni. Amen. ọlọ́run á tú ẹ lára ọlọ́run á tú ẹ lára because ta ló sọ wípé eh, chiama tí wọ́n wá sí ìbàdàn last time ta jọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ta rẹ́rìn eh, eh, just last week. nígbà ni mo jókòó níjọ́. so sad so sad so sad ọlọ́run á di gbogbo ẹ̀yin tó kù mọ́ ọlọ́run á jẹ́ um, written document ti wà lẹ̀ tí olóògbé fi sílẹ̀ kó tó di pé wọ́n kú pé not until you get married ni wọ́n tún lè kó gbogbo properties everything all your entitlements fún ẹ pátá until you bá get married. màá tún níyàwó. of course of course legally. ó sọ báwọn ṣe yẹn. yeah yeah um, lẹ́yìn tó bá ti níyàwó tán tá a ṣe wedding fún yín ló máa ní ẹ̀tọ́ sí gbogbo properties tí dáàdì fi sílẹ̀ tó ń wí fún ẹ̀ then um, ọlọ́run ò jọ yín all you have to do now ni pé kí o wá obìnrin gidi tó wà responsible tó máa nífẹ̀ẹ́ tí wọn náà dẹ̀ máa nífẹ̀ẹ́ dénúdénú then you start a life together ọlọ́run ò jọ yín o máa wá ní láti fi ọgbọ́n ṣe o because àwọn obìnrin tó wà sàn most of them tó bá ti rí i pé ó wà òkè olówó lọ́wọ́ wọn ò ní fi ìfẹ́ gidi wọ́n ẹ̀ ní rí ìfẹ́ gidi hmm. yes especially tó bá rí i pé onírú properties tó pọ̀ báyìí àti rí ìfẹ́ gidi ó máa ṣọ̀wọ́n so you just have to be wise. ilé ẹ̀kọ́ mi máa ń ṣe o. àmì um, my advice to you now is hmm. as a man ṣùgbọ́n ìgbà tí ẹ kọ́kọ́ wá sí ọ̀dọ̀ mi ìwà ti dáàdì nílé. ìyá bá yín nílé. yé hmm, mo rántí mo rántí. ìmúra tó mú gbà yẹn bó ṣe máa ń múra bó ṣe máa ń ṣe ń gbà yẹn. bó ṣe máa ń múra ló kó wa lọ́rùn. yes you have to go back to that dressing. Hmm. láti lè rí ìfẹ́ gidi you have to come low. Hmm. ọlọ́gbọ́n lè sọ ọlọ́gbọ́n lè tó tẹ́lẹ̀. if you do that and i'm very sure you marry fẹ́ gidi nda ẹsẹ gan ọ̀rọ̀ ọlọpọlọ lè sọ ọ̀rọ̀ ọyọmọgbọn á lè sọ mi sì bẹ ṣe yóò. no problem. ẹsẹ gan ẹ wo lọ́yà èmi náà lọ́rọ̀ kan yóò wá important ní ibẹ̀ sọ ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí mọ̀ wí èmi nà kọ́kọ́ ni dáàdì nǹkan fọ́nà bí wọ́n bí mọ̀ ṣèkù ṣé ìyẹn bá gba gbogbo properties yẹ kó ẹ kókò mi báyìí ṣé ìwọ̀n ò ní máa bá mi kó wàhálà. no no no no òfin òfin àyè gbárùkọ bẹ́ẹ̀ ẹwọ ẹjẹ ká fọ̀rọ̀ olóòfin rẹ ẹwọ ẹwọ àwọn àdúgbò ẹ la máa ń wò nínú fíìmù. <laughs> ọ̀rọ̀ fíìmù yàtọ̀ sí ọ̀rọ̀ reality mm-hmm. uh, because kí ó tó di pé chairman kú wọ́n ti fún oníkálukú ní ẹ̀tọ́ tiẹ̀ mm-hmm. bí wọ́n ṣe ní ẹ̀tọ́ sí àwọn properties kan ni àwọn ọmọ tó kù náà ní ẹ̀tọ́ sí àwọn properties kan but the only thing ni pé ìwọ ló ní lájà ṣe ẹ̀. ìdàgùn mm-hmm. lọ́nà ìdàgùn lọ́nà. so kò sẹ́yìn tó lè bẹ fà wàhálà ní abẹ́ òfin ní orílẹ̀-èdè wa everybody. ẹ ṣeun lọ́yà ẹ ṣeun kan mo dúpẹ́. wàá gbàgbé gbogbo kọ́tà jọ sọ. mi ní gbàgbé lọ́yà be wise. Hmm? ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín mo rí àfiṣẹ́ẹ̀tì gan ẹ wo ọkọ̀jọba àdájọba kìnìún sáyìn lẹ́fẹ̀ẹ́ ìjọba ti náwó lébàáyé mọ̀ yọrí sí rere ni ẹ ṣeun. ọlọ́run ìjọ yín tó lórúkọ mi. I don't get you, sorry. Gbogbo rẹ̀ báyìí, àrà tó epo òyìnbó rẹ̀ mi gbọ́, Yorùbá náà ni ẹ̀ Ẹ wò yìí mò ń fẹ́ sọ ni wí, mo fẹ́ kí mi àti ká máa ṣe wọléwọ̀de bí ọkọ àti ìyàwó. Mo nífẹ̀ẹ́ yín, ẹ rẹwà púpọ̀ mo fẹ́ fẹ́ yín. I don't understand. Òdúró náà ni, òdúró ni, òdúró ni. Ó yẹ kẹ́ ti bí mo sọ ti yé yín, mo fẹ́ fẹ́ yín. I need to, okay. jẹun gbádùn ọmọbìnrin gbà bá ti lè mọ́lẹ̀ yín bá èyí tẹ̀lé ọmọdé jẹ pàṣẹ bẹ́ẹ̀ ni èyí tẹ̀lé ọlọ́lẹ̀ yìí. lóògùn àǹtí àdìpá àtàwọn. kì í wàhálà kì í wàhálà hmm. dídín dídín dídín dídín dídín dídín bí ni màá kú sí bí ni màá kú sí. ẹ ẹ tó fún mi jọ kí ni bọ́ọ̀lù yẹn ṣe lẹ́nu géètì tó bá kú sílẹ̀ sọ pé òun ò lọ́mọ kí ló ṣẹlẹ̀ kí ló dé kò yé mi o supermarket man olórí burúkú ẹ̀ ti pàdé mi nìyẹn bó ṣe ta mọ́ mi nìyẹn tó ní òun fẹ́ fẹ́ mi rú yẹn sí èmi. Ah, <laughs> sorry babe hold on you mean that thing. yes that thing ṣé mo ní lọ fọrí mi lódò báyìí. Ah, anyway tí mo ti mọ̀ kọ́ ti máa ṣe fún un. Ah, no babe calm down ṣé o ti mọ̀ pé a ní ìdẹ̀tún àwọn àbáwá gbálẹ̀. oh oh oh that is good idea ilé ní kọ́kọ́ àtẹni tó máa bá wa dáná tó máa bá wa fọṣọ òun náà you know what give me one minute I'll be back okay. Woo! mi ìgbà gbà mọ́ ètò èèyàn ìgbàlẹ̀ mọ́ ní báwọn. ọlọ́run ọjọ́ yìí àbí kí ló ń pẹ́ mm. pẹ̀lẹ́ tó ṣe ṣòro tó bá ti gbálẹ̀ ìtàn àwọn aṣọ rèé tí mo fẹ́ fọ̀ ṣe ti gbọ́ gbà ah. bá mi fọ̀ ṣe ti gbọ́. Ah, mi fọ̀ ah, kò sí problem má wọrí má fẹ́ ṣe ti gbọ́ má fẹ́ má fẹ́ bí kan pẹ̀lú ẹ̀. mi fọ̀ sáà mo ní ìfẹ́ <laughs> gbogbo ìwádìí tó ń ṣe lé mọ̀ ṣe ni mi fọ̀. <laughs> ẹ eh, mo mọ ọkọ tó wá ṣẹlẹ̀ ṣòro tó bá ti fẹ́ fọ àwọn aṣọ yìí pátá mi àtọ̀run mi wà ń bẹ̀ tó bá jẹ́ fẹ́ fọ wà rọra fọ nítorí mo fẹ́ kó ṣá. pátá eh, ìwà táwọn rẹ. bẹ́ẹ̀ ni ṣó lè fọ pátá ni. Ah, lè fọ lè fọ òun yóò nífẹ̀ẹ́ dáadáa lè fọ lè fọ ọ <laughs> ṣàfẹ́ mi. Ah, ah, máa fẹ́ máa fẹ́ ibi tí pẹ̀lú bí ṣe rí yìí a mo ti fẹ́ tán ṣe tó <laughs> pẹ̀lẹ́ tètè continue iṣẹ́ má jẹ́ kó pẹ́. Hmm tó ta sánsán ìyàwó mi. àwọn ah, lọ́wọ́ rẹ̀ mú òṣè dá o ah, ìyá ló fi jẹ mí o. ta ló ń jàre mú náà ta tún jàre mú. bàbá yín làrẹ̀ mú. That is so wicked. That is wicked. Ah, kí ló ṣẹlẹ̀? Mo ló fẹ́ ká wá ṣe. Kí la fẹ́ máa ah, Wait, I'm still trying to comprehend this, Mom. What are you saying? Is it my real father? Your father is dead. I, I, of course I know he's dead. Why can he be so mean? Uh, ah. on a will proper, that oh, is a will proper. What are you talking about? I don't get you. Your father is very mean. He's wicked. <laughs> kò dẹ̀ sọ fún yín mo gbà tẹ̀ ń jayé bí ìgbáyé ò ní parẹ́ mo sọ fún yẹn ń jayé bí ẹni jẹṣu bí ẹni mú omi mo sọ pé yàrá yòlò yín pọ̀ ju ẹ̀gbọ́rọ̀ sí mi lẹ́nu omi yẹn sì aṣọ burúkú ààrẹ mú ti lọ fẹ́ lómi ìsinmi omi olóko ògùn property ẹ̀ fún solówó ìlì ẹ̀ fún. that man is so mean I can't believe he's my father báwo ni wọ́n ṣe máa bímọ sọ kò ní will property fi kọ̀ọ̀kan náà. Fine, I told him. I want only company, one empire, but that does not mean we won't get any of his property. <laughs> Sorry for you, Ike. Sorry for Ike. Thank you for happy. Thank you. Sorry. Now, mom. Yes. This house has been wheeled. to that bastard. So I'm are going to survive? Where are we going to start from? Well, I, do, I don't even know. You must know! I can call you, keep a walk, just on Saka. You must know! Oh <laughs> mom, your husband is mean! it's wicked how can you treat us like that how can you treat us like that how do we survive torí pé kí torí kí la ṣe kí la ṣe your main your husband is been both of you are men together how have I? try to kill myself I can't die oh I am not dying I am not dying I wanna die I am too young to die but I stop for you I was in the habit when you were wassling up I am only oh, came out body what is in Nigeria but I'm not oh, dying I will not die. Arirada. There is no comfort. Arirada. Oh, you wicked. You wicked. Arirada. I am too smart to die. I am too smart to die. I am too smart. This life is. Kill me. Somebody should just kill I mean, not dying. Ma, ma, ma. ẹ wo mo ti lọ adadé o. ṣọwọ́ ah, ok ok gbé lọ sí kitchen ẹ eh? kó lọ sí tó bá ti ṣe tán pé jẹ́ kí n mọ̀ ṣọ́ sí wọ́n tàyẹ̀kàtà yẹn pè ní díọ̀sì tàyẹ̀ pè ní díọ̀sì ẹ̀rọ bẹ́ẹ̀ bá ti wí mo mo rẹ̀ sẹ́kù ẹ̀jẹ̀ gbàlagbà ẹ̀ ń dáná ilé yìí ẹ̀ pàlú sẹ́yìn èmi rẹ̀ pè ní díọ̀sì ẹ̀ ẹ̀ ìwọ sẹ́yìn ń dára dáadáa ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀bẹ lọ́kà. ebi máa bẹ̀rẹ̀ níjà rẹ̀ ẹ́ ṣùgbọ́n. mo ní sáǹsì yìí. Mm, new house bẹ̀rẹ̀ tí ṣẹ̀ṣẹ̀ gbà nìyẹn náà. Hmm? Oh, the more reason reason tí mo ṣe lè gbobìnrin wọ́n ti máa ń rojọ́ jù wọn láwọn ti máa pọ̀ jù mú òde fẹ́ bójú ṣe rí bọ̀bọ̀ yẹn ó wà á dùn ọ́kì gan eh. bó ṣe wà yẹn ó lè bá mi fọ pátá gan. ẹ eh? bẹ́ẹ̀ni yes na. no i don't like that. Uh-uh. tó bá ti fọ ṣé wàá fọ nígbà. no ah, no my name na what's wrong. ọmọ bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ ọmọ kìsìmẹjọ. ó ah, ga o ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn nífẹ̀ẹ́ ọmọ ènìyàn ni ládùn gbogbo mo ń ṣe mú fẹ́ràn sọmọbìnrin tó èmi èmi ọlọ́run ò jọyín ni tó fún mi ń pè ní ọmọ ọ̀dọ̀ ah. ni tó fún mi ń pè ní ọmọ ọ̀dọ̀ ó ti yé mi báwọn báwo kú ja bẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ náà lè mú lélẹ̀ ètò ẹ̀fẹ̀ ìgbó náà ṣé mi nífẹ̀ẹ́ ọmọ yẹn ni mo nífẹ̀ẹ́ rẹ mo tún mo fẹ́ hàn kó ló ti fẹ́ kùn tún ṣe ah obìnrin mọ̀ ní tẹ lọ́rùn o tani gbogbo wàhálà yìí mo tún ṣe lórí ọmọ yẹn ẹ tún yẹ kí n ṣe báyìí sí mi ẹ ìjà mi sí kọ́tà tó èmi èmi ọlọ́run òjọ́ mi irun sí wàhálà ẹkún púpọ̀ sókè rajà ni òun bá tún ayé rà mẹ́tò yàn ṣẹ̀dúnrún wọn yóò wò mí kọ́mọ ìyá owó wèrè lèèyàn bá wọn rí mò ń darojọ́ ọmọ màá wò bí wèrè ni ó tó yóò sojú bẹ́ẹ̀ lójú ọlọ́run wà yóò sojú bẹ́ẹ̀ lójú ọlọ́run wà ní ìlú abúlé alọ́run ń wò bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ní ẹni fẹ́ da ògúnlẹ̀ síwájú ajúlé kábíyèsí máa ń pè ránṣẹ́ yẹn tó máa ń gbálẹ̀ tó máa ń fọ gbogbo ẹ̀ tó máa ń fọ pátá tó máa ń bẹ ìfọṣọ yẹn tó sọ́ọ́dí ọmọ ọ̀dọ̀ sínú ilé òun ló ṣe wedding kan lọ́la náà. bẹ́ẹ̀ni and as a matter of fact òun lọmọ late chief Gbádéyọká Ọlọ́run ó mọ̀ díbọ́ fún mi ìdí ó láwùjọ. ṣé ìgbàlejò ah, ẹ̀ àlè o ṣe mọ̀kọ́ tó ṣe àwa gan a ṣe snapchat àlè kó o ta ọ̀tún tó bá ti lọ́wọ́ náà yẹn lọ o lè lọ collapse tó ilé tó tún ṣe é yẹn bad ọ̀nà ó ń lá ọ̀dùn wọn àkílà jẹ kí ni wọn ọ̀hà àṣẹ̀ṣẹ̀ wá rí sí pé tiẹ̀ ti gba ẹ lóòótọ́ ọ̀rọ̀ kò gba ẹ kò gba ẹ gidi kò wá rẹ́ lò ó fẹ́ sùn kó má fẹ́ wà rẹ́ lò mí mo mọ̀ wípé aya ń bọ̀ lórí. ó mọ̀ gbogbo àdéhùn máa wá dé ọjọ́ bọ̀ lórí.